كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أيها المتابعون أحييكم بتحية الإسلامية المباركة أقول السلام عليكم ورحمة الله وبركاته أدوك القرآن Subhanahu wa a ní n'ụlọ ndị fọ́lọ̀ na ti ya, na nítorí ìjẹra rẹ̀ tó ṣe fún wa lọ́lọ́pọ̀ òyìnká. Ìjẹra tó ga jù tí ẹ̀dá fi rí náà ní níwájú lè gbà ní mọ́sùlùmí. a máa ní orí ọlọ́ọ̀mọ́ ìyọ̀wá ní jẹ́rọ ìsìnà lẹ́yìn ilé ìgbẹ́ ìgbókò sí ẹ̀rí láti ṣe ọ̀pùtọ́ dúró dèrò ẹ̀yàwó àbá oṣù ààrẹ owó àdúgbò àwọn àhàbàlì sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò وصلى ẹ̀sìn ọlọ́pàá bá ti rí ilé ẹ̀sìn máa ọdí ìbára sọ̀rọ̀ tó lọ́rọ̀ ní ọlọ́pàá àrí wà áàrí wọ́n sọ́lá máa ìfàdà tààrọ́ pé wà á jẹ́ àmánà wà lọ́sọ̀ àlẹ́kùnmá وترك الأمة على محجة بيضاء ليلها كنهارها ما يزيد عنها إلا الحال صلى الله عليه وآله وسلم إن شاء الله أنا تتواجه nínú àyíká bábọ̀ àti níbi àyíká bábọ̀ nínú ṣúlọ̀ ìtàọ́bà ayà ọ̀gọ́rùn-ún Àtọ́lẹ́gbẹ́ ọ̀rọ̀ àwọn sọ̀hábà lọ́lọ́wọ́ bá ń sọ fún wa wípé òun ti lọ́rùn sí wọn, èyí ìjọsọ́ òun ti tó ìsìnlẹ̀ fún wa ọba ìjọsọ́. Àlàyé àtọ́lẹ́gbẹ́ kàn tẹ̀síwájú lérí ẹ̀ wípé àwọn ṣọ̀ọ́bà kò sí ń táa lè pè wọ́n ìgbé àwọn ẹ̀sọ́ of safety and security for the woman. Àtòsí kéwé àwọn ni máa ń bá olè áfúnì ìwàlẹ̀ ìsìnmà máa ń bá olè áfúnì ìwàlẹ̀ ìsìnmà ìjọba tí wọ́n ń bá o spring ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ ibi ní nǹkan ti ṣe wá àlè ápùlù ìfàyàbalẹ̀ àlè ní mọ́tì ṣọ́ safety and security àwọn tó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ fún ìjọ mùsùlùmí làwọn sọ ara. àwọn ń ṣàlàyé fún wa pé àkọ́kọ́ ohun hamalatu ìlúwà hajji hamalatu ìlúwà hajji àwọn ni ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn ọlọ́run ọba kọ́kọ́ dùbí kọ̀ bá sọ́rọ̀ àwọn ẹgbẹ́ tó dá ní àwọn olóòtú ọ̀dọ́ wọn láti dá láti fi gbé ọ̀rọ̀ wa lẹ́sẹ̀ pẹ̀lú òkú ọmọ ìgbà múlẹ̀ sí láti nínú súnlọ́tò ìjímọ̀ á nínú a àwọn akọ̀lẹ̀lẹ̀ láti máa tẹ̀síwájú lónìí. Abíọ́nà ọba àríkì ọlá kókò àwọn àwọn àtọ́nà. Kólú àwa ìrùn àṣìwí òun àṣìgbọ́ kó sì dára fún wa níbi ìwé gbòmí àti ìsọkúsọ ìtọ́lọ́mù òwú mẹ́tẹ̀ẹ̀ta náà ní sọ. Kó sì dáàbò ló játa àṣìwí ẹni ó sì wí kó lè tún ṣe ẹni ó sì gbọ́ ọmọ ẹgbẹ́ káàkiri lẹ́yìn. Ó ṣàlùwà fún alákọ̀ọ́yọ́ rẹ̀. Kó kàrá àwọn tí wọ́n gbọ́ wọ́yọ̀ tẹ̀lé rúnà àtàrà ètò dáfẹ́ tí wọ́n dì mú wọn ò ní di ìdìkú dì mú nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ òní bá gbọ́rọ̀ òdì ọ̀rọ̀ ló pọ̀ kò ní gbójú ẹ̀ àwọn tó ṣe pé ìjà kí ọ̀rọ̀ wájú láti polongo bọ́rọ̀ bá ti sọ lọ́sọ̀ọ́ pé àǹfààní bàbá bá sọ lọ́sọ̀ọ́ wàlúdáfíríà àrẹ́yìn àyà tòrò pàwákà láti ti wà lórí ìzáratà tó ń kí máa ná sí ilé wọn fún àjọyìn ìgbàgbọ́ fún ẹ̀yẹ tí ń kú lọ́wọ́ tọ́lọ̀ ọ̀lọ́ tọ́lọ́dọ̀ ní àwọn ọlọ́run ló gbọ́ ìlú máa ń lọ sí ìgbà tó fẹ́lẹ̀ yóò bá ní kìí sọ̀rọ̀ ẹni ní ọba pé wọ́n ní náà fílà rẹ̀ gbé wọ́n fílà àti ìdárí ìsọ̀rọ̀ ẹ̀yà wọ́n lè mú kí tàbá ń lòó láàwẹ̀ wọ́n ní pé mú yẹn láti láàárín gbogbo láàwẹ̀ tó àṣà tó kò sí ẹ̀kí mọ́ àti kìí sọ ọ̀rẹ́ náà òṣèlú ọ̀lọ́gbọ́ ṣùgbọ́n àwọn táàrí záàdá ọlọ́run ní a máa ń fẹ́ ní ìsìnkú ní a máa gbára lé wọ́n ti bí bẹ́ẹ̀ ní ìsìnkú gbọ́dọ̀ ní ìwé gbára lẹ́lẹ́ òkú ní àkọ́lọ́ tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ lọ àwọn ẹni tó kà wá fún ọlọ́wọ́ bá. tó náà bẹ̀rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ti àbá wáṣọ àbí ìsáájú ọlọ́run وحفظه ونفسه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم àwọn àsáàbì kúrùn àwọn tí ó tàwájú aláwọ̀ ayò tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ mílẹ̀ mọ̀nà jìrí nínú àwọn mọ̀nà jìrún àwọn tí wọ́n pè mọ́ta alẹ́ tí wọ́n lọ rí sàtò nínú mọ̀tìrínà tuntun jẹ́ wọ́n ní àkọ́ àtàwọn tó tàwọn láàrin jù ní mọ̀tìrínà والذين اتبعوهم أتوسل بإحسان سبيله رضي الله عنهم ورضوا الله بارك مسلما ورضوا عنه أمانة جنوب في طرف وقتلهم وعاد لهم جنات كل شبيه الجنة أو الجنة كان تجري تحتها الأنهار إن سلامك يا خالدين فيها بيروس مثل أبدا ليلي ذلك الفوز العظيم سيجدكم قل يجدكم àwọn sàlà ilá ìjọ àwọn ha ọlọ́run jẹ́ mọ̀ níbi àwọn ní àmà látò lè àrùta ẹ̀ wáhàyì nínú sọ́rọ́tò nígbà tó lọ́wọ́ sọ pé wà lẹ́rí bàáfà والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم هو الذي بعث في الأميين أبتلاد مكرم ونبي láti ní wa ní àbíràn wa létí abẹ́ tí ò sí ń bẹ̀ kọ́wọ̀ yẹ kó lè súnkù lè tún padà wà lẹ́ni bá àgbà tí ó ní yí náà kò lẹ́ni tó tó dìde láàrin àwọn tí ó máa kọ̀ wọ́n ká lọ́sùn láti òṣìṣẹ́ fẹ́ lẹ́ni ohun ìnáwó ló ti dìde ìyàtọ̀ yóò pàdé ìhìn ìyẹn pé nínú àwọn tí ó wọ́n kọ́ mọ̀ ń kà ní ẹlọ́lọ́ tí ó ti ṣe ti dìrù náà láti wọ́n mọ̀ ṣọ́tà ní àtọ́bá àwọn aláwọ̀wà tí ó wà nínú ká rẹ̀ṣì ọlọ́rọ̀ tí kí ní iṣẹ́ tàbí ti ń ṣe yá tí yóò àlérí وَيُزَكِّيهِمْ Iṣẹ́ kejì tí ń ṣe ní pé ní fọ̀wọ́ ọmọ. Tí fọ̀wọ́ ọmọ kò ní bí kí níbi ẹgbẹ́, ẹgbẹ́ kí ni ẹ̀fọ́. Ṣẹ̀fẹ́ nínú Súrọ́lù ìbùdá pé ọlọ́run bá lè kí ọlá sọ ń bẹ̀ wípé yà áyọ́ alìmọ̀dá sí òun bá àárín وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكبر ولربك فاصبر فإذا نقر في Ọlọ́run ní ayébáṣepọ̀dá fíl ṣúra 74 nìyẹn, ayà alákọ̀ọ́kọ́ láti bẹ̀rẹ̀. Ìyá ayébáṣepọ̀dá fíl ìrẹ́ tó orí aṣọ torí mọ́lẹ̀ gbogbo alágbọ́kùnrin bàbá mi rí màláìka ṣùgbọ́n lókè ìsànmà wà lákọ́lọ́ ààrùn kí ní òfúkìlì mú bí tí òfúkìlì kò bí ọlọ́run alábìrí màláìka ṣùgbọ́n lókè òbí tó hàn dáadáa tí òun jú rírí táwọn ti rí màláìkà yẹ ó gbé gbogbo sánmà láti bùyọ òòrùn síbò wọ ẹ ó lẹrú ìta ó wà lọ daṣọ borí ọba tí ayé alùpùpù pé ìrẹ tó daṣọ borí òun fa àrùnrè kìí ṣe daṣọ borí ló kàn á ti rán màláìkà yọ nítorí àti pé ó dìde. فأنذر يوم القيامة وربك فكبر wọ́n sì yá abájá wọ́n tó wọ́n sì yá abájá bàbákọ́ rẹ̀ máa mọ́ yẹ pé káṣọ rẹ̀ máa wà ní mímọ́ wọ̀rọ̀ rẹ̀ rẹ̀ Eku, tí wọ́n ti gbé kàgbàlẹ̀ látọ̀gbọ̀n ọdún náà ló wà bẹ́ẹ̀ lọ ọgbọ̀n ọdún tí wọ́n ti rán ẹ̀kú yẹn ọgbọ̀n ọdún omi ogójì ọdún ìní omi àádọ́ta wọ́n lù lọ́dún yẹn wọ́n tó jù mẹ́ ọdún tó tẹ̀lé ilé náà tún lọ wọ̀ aṣọ náà ni wọ́n wọ̀ kí wọ́n ti ya pátá pàtó bí. Wọ́n sọ pé aṣọ lè fò kí ní òun láti gbé ọ̀sán ó ti kọ́. O wá ní pọ̀. Tàbá ṣe lè ní máa fi kíjímọ̀, ó wá fi kíjímọ̀ tó fi ọdún kan wá ẹ̀yìn ènìyàn. Ẹ bá mi dúpẹ́. Jàlàbíà ìpolítí ọdún kan ní kíjímọ̀ tó lè Tí bá lè wọ jàlàbíà tí mo fi bẹ̀rẹ̀ ọ̀pàdé àti gbọ́dọ̀ gbà, ọlọ́ọ̀fẹ́ rárá. Wọ́n sì yá bá kápá tọ́ọ̀dì mọ́jà sí àwọn eégún ẹ̀kú ogún ọdún ọgbọ̀n ọdún àádọ́ta ọdún àádọ́rin ọdún tó náà ni wọ́n tún lọ gbé wọn jẹ́ ká sọ ìyẹ̀wò mọ́ kí lọ rí wọ́n ló ti sára òjìta bá ìjọba èèyàn nìkan pọ̀wọ̀ àrójìta gbogbo àwọn òṣà bá ju ṣìnà sí wọn ولا تمنن تستكبر لا تمنن má ṣe kọrẹ tàbá kiri lẹ́ni tí fi wá pọ̀ ọ̀rọ̀ iná tó lọ́rọ̀ tó pọ̀ ní apá ẹni ní ìkòsí tóbi lọ́rẹ ju wípé kí ń wá ọ̀pọ̀ kìí ṣe lọ́dọ̀ ọlọ́run kìí ṣe lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ pé kẹ́ẹ̀ àjẹ̀jọ́ ń dáwó oníṣẹ̀bí ilẹ̀ mọ́ṣáláṣí òun mọ ilé tó mọ́ dá wọ́n dẹ̀ kó láìsí àwọn pín láìsí wọ́n wá yọ ọ̀rọ̀ bàkan ṣoṣo fún àbá wa bá ń dáwó dáadáa ní mọ́ṣáláṣí má tọrẹ nítorí pé ìwọ́pọ̀ tó mẹ́ta lọ́dà fẹ̀yìnà imam àmàrà tèmi ni pé ẹ̀sùn jẹ́ ń

kí lọ́rọ̀ àjọ lẹ́yìn fàyíjọ́ fàyíjọ́ ọlọ́run tí ó yẹ ọlọ́run ló kó ọlọ́run ó wá ṣe ní lọ́kùn ọlọ́run bẹ́ẹ̀ sọ kó ìpóyé wọ́n lólówó kan ní èèyàn mẹ́fà fẹ́ lọ wọ́n tà ìwọ́n ti sáré lọ́sẹ̀ ìdí ẹjọ́ bá a ṣe dáwó sí mọ́ṣáláṣí àwátà ń dáwó ẹ̀wẹ̀ ẹni tó bá dáwó jù ní ẹ̀fọ́ mọ́ká ẹni tó bá tún dáwó tẹ̀lé ẹni tó dáwó tẹ̀lé kùránì ní kò wọlé mo rò pé ọ̀dọ́ ọlọ́run ti ń wọ́pọ̀ àlùbáríkà ló wá ló ń wá Ọ̀pọ̀ mẹ́rin jẹ́ kí ìyàn lọ, wà lè wá fún olúwa rẹ̀ fásitì ṣoṣù. Kí ni mo wà fa lọ́lẹ̀? Ọlọ́run bá ní wà lùzà kí ihe ìfọ̀wọ́nmá kúrò níbi ìdọ̀tí ìyẹn láṣọ. Ìfọ̀wọ́nmá kúrò níbi ẹ̀gbìn ẹbọ ìyẹn ni wà rú jíjà àwọn òrìṣà fásitì àwọn bíi fáájú dágbòlá sí wọn fáájú takété sí wọn fáájú jìnà sí wọn tó bí é pàwọn tí dágbòlá sí wọn takété sí wọn jìnà sí wọn lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ táwọn ní ń kà táwọn sọ àábà ìzàkí ìlọ́pọ̀ wọn máa níbi òṣà níbi ẹgbọ́n ó sì tún fọ ìwà wọn mọ́ àti kàyẹ sẹ́yìn èè àti ìkà tẹ̀síìrì sórọ́pù ìkọlá láti sọ tí ọ̀rọ̀ tí já pa bọ́mọ àbí mọ́ọ́lì tó sọ lọ́dí àgbọ̀ta láàrin tó sọ fún ọba habasha ànàjáṣí nígbàtí ànàjáṣí léèrè lọ́wọ́ pé irú ẹ̀sìn wo ń sìn yìí ẹ̀sìn títò ẹ̀gbá ẹ̀bàràmọ̀nà sáwà lò táwọn bàbá yín lé ẹ̀ṣẹ́ ẹ̀sì tún wá ní àmọ́mọ́ra ẹ̀tún wá kó lóòrú ẹwọ ìtọ̀nà tọ̀nà tó wọ́n fẹ́ ti wá ẹ̀kù orí omi ẹ̀tún sọ̀kalẹ̀ gbogbo tí ń jẹ yín níyà àti tí wọ́n fi ń jẹ yín níyà ẹ̀fàràdà sílẹ̀ sí yín ní jákọ̀ọ̀ lónà àbí tọ́ọ̀lì lòdìwátà sàrọ̀ àwọn àjẹbí ìwà èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó kọ wọn níjọ́ náà fún talósọ́ fún ó sọ fún ọba táàpé ní ànàjáṣì ọba àwọn ìlúwo ní ọba Habasha ó ọ̀rọ̀ tó sọ fún yẹn ó sọ tó ṣe fún àwọn máa

bóyá mo lè mú ẹyọ kan àbí méjì ṣùgbọ́n mo ti kà lẹ́kùnrẹ́rẹ́ ibi tọ́lọ̀ ti ń sọ pé ìnákàlà àìlá olùkín àbín pé ìwà rẹ̀ ànábì ìwà rẹ̀ dáa pọ̀ sọlọ́gbọ́ àríwọ̀sá ìwọ́n ìwà rẹ̀ dáa jù ọ̀rọ̀ tí jáfàr sọ ní jọ́nà jáfàr ó sọ fún wọ́n ni lámà sáàlá nàjàṣí mẹ́lìkùlẹ̀ habasha Ja'far ibn Abi Talib mahada bin alladhi qad faraqtum fihi qawmakum wa lam tadkhulu fi dini wala dini ahadin min al-milal ẹjọ́ ewó lẹ́sìn tẹ́yìn tún gbé dìí tẹ́ kò tán síbẹ̀ ẹ̀sí si ẹ̀ wọnú ẹ̀ e tẹ̀lé ẹ̀sì kankan tí bẹ̀ láyé tẹ́lẹ̀ irú ẹ̀sì wo ni ti yín Jáfàrù wá dáa ó ní ayú alìmẹ́lẹ̀kù ìrẹ ọba kúnnà fọ́ọ̀mọ̀n áhàlàjà ìlíyà ìjọ kan ni wá pẹ́lẹ̀ èèyàn kan ni wá tàjẹ́ aláìmọ̀kan inú àwọn òòṣà làwọn máa ń sìn tẹ́lẹ̀ àwọn làwọn mú lọ́rọ̀ gbàtọ́lọ̀ ní tá a bá sọ fún wọn wípé kí wọ́n sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọlọ́run ni wọ́n sọ wípé ṣé a fẹ́ kí káwá gbèjù sílẹ̀ àdìhà àjà àlà irú èèyàn wo lélẹ́yìí Ajá alá àárí àtà ìdá àwọn àìdá. Ṣé ó fẹ́ sọ gbogbo ọlọ́run ọba bí ọgọ́rùn mẹ́ta di eyi ọkàn ní? Hádà ṣe ìrọ̀já èèyàn lílì. Ó ní Jáfàrù sọ pé táwọn ń ṣe tẹ́lẹ̀ ni ẹ, wà náà kúlù lè mẹ́ta, àwọn máa ń jòkú gbèsè ẹran tó kú fún rẹ̀, àwọn máa ń jẹ, bájá kú, àwọn ó jẹ, bákùtàn kú, àwọn ó jẹ, bílà kú ní kú fún rẹ̀ àwọn ó jẹ́ ẹran tí ní àkùgbá kò sí jù bí ọdún mélòó kan sẹ́yìn tírélà kan tó ṣubú níbi wájú kámpọ̀ àwọn màálù tó kú bẹ̀ tí wọ́n ti wújọ́ kejì èmi ń bọ̀ mo sára àwọn ọlọ́kadà tí wọ́n pààk ọ̀kadà ẹ̀ ti pọ̀jù ìgbèrò tó lórí ẹ̀yàn gan ánṣẹ́ẹ̀tì wọ́n pààyàn àti màálù ní ogun wá jókòó sí àwọn arúgbá ń wò wọ́n pẹ̀lú àwọn èèyàn lórí okú màálù yẹn ní gbogbo wọn kó lọ irú àwọn èèyàn bá mi náà pé rí àwọn mùsùlùmí là ẹnìkan pè mí látọ̀rẹ́ ọjọ́ òní ń àwọn òun kú pọ̀ tí ohun yẹn tó pọ̀ ní pé kó dà wọ́n lè ṣe àbí ẹran lábẹ́ ṣe kú àmọ́ àwọn tí ń gbé àdúgbò ní kò mọ́ kò dànù mọ́ wọn ṣé òun lè kó fún wọn mo tó lè kó fún wọn èèwọ̀ nínú ṣẹ̀ríà jábàrú ní báwọn ṣe rí sàwọn ní ẹran tó kú fún rẹ̀ kódà àwọn ẹ̀ṣẹ́ bọ́m̀bà rí ànábì wọ́n sọ bá ànábì wípé wọ́n múrò yí wá kí nílò rí yẹn wọ́n ní ẹran tọ́lọ́ pa àtẹ̀yẹ́dẹ̀yàn pa òun ló mọ́ jù wọn ò wá jẹ́ ká fèsì wọ́n ní èyí tọ́lọ̀ pa ló mọ́ jù torí pọ́lọ̀ ọba ló mọ́ àwa èèyàn àmọ́ àwa pẹ̀lú ọwá lẹ́rọ tó kú fún rẹ̀ ta ló pa wọ́n ti wọ́n pé mùsùlùmí ò ní ọlọ́run èyí náà mọ̀ pọ́lọ̀ ló pa tọ́lọ̀ wá pa àti tẹ́yìn pa ìwò rẹ̀ nígbẹ́ wá ní ṣùgbọ́n ẹ̀sìn àdínà ẹ̀sìn di tẹ̀ṣìrí pẹ̀lú òfin ní láti ọ̀dọ̀ ọba ní ẹni tó lẹ́sìn kó lọ́lọ́ ìtọ́lọ̀ ọ̀sán ní pé wọ́n mẹ́ta àlẹ́ ìkúmọ̀ lè mẹ́ta ìtọ́lọ̀kọ́sọ ní ẹ̀rọ tó kú fún ẹ̀ èèwọ̀ ní ẹgbọ̀rọ̀ jẹ́ ọlọ́mọ yìí pé kò lè kú àyàfi pẹ̀lú ìyọ̀tẹ̀ ohun ṣùgbọ́n torí náà ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ló tẹ̀lé wàdámù ẹ̀jẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ayé ìgbà tó àwọn ṣiṣẹ́ nìfẹ́ o ní odò ẹran ìrìnjáde pẹ̀rẹ̀ ní pè lórí ẹran ó làbá alápàtà lẹ́kùn bí alápàtà ẹni tí ń pa ẹran tà ó là ẹni tí ń pa ẹran tó bá pa tán tí ń wá lọ ń tà kò ní ó pa ẹran alápa kí wá ti pé ìjẹ́ fún rẹ̀ ń lọ ń tà lọ́bí kò ní alápatà. Ìjọ bí máa pa omi máa sábà wà ń bẹ̀ torí àwọn ẹ̀jẹ̀ tí wọ́n máa ṣọ̀ sílẹ̀ lọ́bí kò ní odò ẹran odò àwọn ẹlẹ́ran. Lọ́ọ̀kan ṣá, ìsọpẹ́ ìpèsè ẹ̀dá kò sẹ́nu pé ìtò tẹ́tẹ́ sí ìgbélé alápàtà yẹn ó nídìí ìdí ni pé ẹnìkan náà wá àwọn alápàtà wọ́n wà ń bẹ̀ òbẹ̀ àwọn alápàtà wà díẹ̀ díẹ̀ ní nígbà àwọn alápàtà ń lo ìdí alápàtà bí ìgbẹ́ ìmí ìmí tàǹsù nídìí tó fi di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó fi wá padà dìgbẹ́ igbó ni Yorùbá ń pè nígbẹ́ ni Yorùbá ti sọ pé ìgbẹ́ lowó wà àwọn ọdẹ tí wọ́n bá fẹ́ lọ pẹ̀rán nù gbówó ní wọ́n fẹ́ lọ gẹ̀gẹ́ gbòrògbò díẹ̀ àwọn ẹran tá a pàǹgbò yà tún pè ní ẹran ìjẹ́ èé sí ń jáde ń di wa ní imí sumi dúndùn ẹran sí ìtàn ọgbọ́ àti àtàrí jàpá sumi dúndùn imí nì ṣùgbọ́n bẹ̀yà bá fẹ́ sumi yóò yà nù bẹ́ẹ̀ tí ó ní mo fẹ́ yà jẹ́ mo fẹ́ yà náà jẹ́ lọ́wọ́ lè díẹ̀díẹ̀ wọn wá ní ó ti gùn jù tàbí Yorùbá àmọ́ jẹ́ ọ̀rọ̀ kúrú pé mo fẹ́ yà bẹ́ẹ̀ o yẹ pé mo fẹ́ yà nínú ìgbẹ́ lọ rè díẹ̀díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo fẹ́ yà bẹ́ẹ̀ mo fẹ́ yà bẹ́ẹ̀ imí tí ń jáde bá padà ti gbẹ́ sóyè ẹ̀hẹ́ sóyè tó lè ṣẹlẹ̀ sálá pàtàkì ẹ̀kẹ́

wọ́n ó gbé bí agbèrè ìlú tàbí gbáàsì. Tí wọ́n bá ti wá gbé wọ́n ó gbé kalẹ̀. Ẹ̀jẹ̀ yẹn wọ́n padà gbé yóò wá dàbí ẹ̀jọ̀ báyìí. Kárí ilé lò, àwọn mọ̀rán là, àwọn kan pè ń dọ́gbọ̀. Àwọn kan pè ń tẹ́sí lọ

olóòpàá tó fi jẹ́ pé nínú ààwẹ̀ léèyàn bá gba abẹ́rẹ́ wọn ni kò já ààwẹ̀ kódà ẹ̀fẹ́bẹ̀ bá gba abẹ́rẹ́ fi orókù ìyá abẹ́rẹ́ kan dáwà fún gbẹ̀ngà akọ ẹ̀ torí pé mi ṣe dókítà tí wọ́n bá gbóyàn gbà mí yóò sì rí kíkó rẹ̀ lánàá àwọn àbá kò já ààwẹ̀ torí pé o ò jẹ́ àyàfi táwọn oníṣègùn bá ní tó bá gbá ààwẹ̀ abẹ́rẹ́ tó fẹ́ gbà yóò pa ọ́ lára nìkan la lè fi já ààwẹ̀ abẹ́rẹ́ òjá rẹ̀ torí pé a ò jẹ́ ohun lọ́pàá tó jẹ́ pé eye drop oògùn ta kán sójú kò jáwẹ̀ bẹ́ẹ̀ náà lè ta kán sétí àmì ìta kán sí hoomú ló jáwẹ̀ nítorí ọ̀rọ̀ àmẹ́bì sọ̀rọ̀bá rí wọ́n bá tó ní bá báàlìkì ìsìnṣáàkì látàkùnà sọ ìmá anábi ní bàbá ń sàdù aláánú ààwẹ̀ àpè kí ní kẹ́ni alìmọ́dímọ́ àmọ́ borí sẹ́nu yẹ ìsìnṣá ní ká pa omi sí mú káfí níta ń kọ́ ìsìnṣá ní omi anábi wá ní tẹ tí wá ń sàdù alátẹ́lẹ́ àwọn kan wà ní ìfìmí tí wọ́n máa ti ká ọgbọ́n tí a máa ń ṣàlọ́ aláàrí pákàpákà ìka ló ti bọ́ mú òtí ìfìmí sí mú báálí pìlìsì ṣàpárò mi yẹn sí mú dáadáa ìlà àyàfi áńkàkó nà sọ ìmọ̀ àti tó bá ń gbáwẹ̀ ìyẹn abákan náà àwọn àpá àsọ pé ta bá ń ṣàlọ́ alá nínú àwẹ̀ tómi ta fi sí mú bẹ́ẹ̀ jẹ́ ọ̀kan ó já àwẹ̀ tó ránà bí ti kì wá nílọ̀ tẹ́lẹ̀ pé ta bá fi ọ̀rẹ́ sí ká má ṣe é jù ìyẹn làwọn àpáàyàn fi lọ síbi pé tá a bá lọ fi no drop tá a kàn kan sí tó wá tọ́kùn wa òun náà kí á wọ̀ bẹ́yìndà kólẹ̀ kápákan náà bá ní kò já àwọn torí pẹ̀lú kọ́ ló gbà wọlé ṣùgbọ́n bí zilmi láwọn èèyàn gbẹ́sẹ̀ lé ó sì ẹ̀ka ṣọ́ra káwòye sí lóòótọ́ láhùwájì wà á kúrọ́bù wọ́n mọ̀ sára ń kọ́ mú torí ọ̀pìnkì èyí ọ̀já àwẹ̀ tó látẹ́gùn ni a sì máa ní atẹ́gùn sínú ànẹ́bí òtù sọ pé bí èéfín bá wà tàbá fín fa èéfín sí mọ́kó jáwẹ̀ láti ilẹ̀ ànábì ò sọ rẹ̀ ànábì ò sọ pé eruku ibi eruku bá wà pa bá pa atẹ́kùn rẹ̀ sí mú ó já àwẹ̀ ànábì ò sọ rẹ̀ àwọn tí ń lọ lùbọ́ ànábì ò sọ pé bẹ́ẹ̀ bá fa èlùbọ́ kúkú tó kù káfàámú sọ fún jáwẹ̀ ìyẹn ni èyí tàà fi ń mú yẹn obìnrin ṣe gíní ìsìnrí jáwẹ̀ wọ́n lọ́ta àyàmù alákúnlé hálì ká padà síbi tàà sí ń bọ́ èyí náà tó kà lọ mọ́ta mọ́ kádà ló ń bí ẹ̀jẹ̀ torí pé kìí ṣe pé ìsináníká mọ̀ jẹ gan ni ara ẹ̀ náà ni ara ẹ̀gbẹ́ tó láwọn ń ṣe nìyẹn nígbà jẹ ìgbéyà wàdámù kí ló tún pé wàlámù lè ṣe sí ọlọ́ni ẹ̀ má jẹ lẹ́dẹ̀ Náà, wà máa àjẹ́lẹ́ sẹ́bọ̀ ìlànà dẹ́kẹ̀lì. Ajẹ́kú ẹran àbìjà, ìkòkò pẹran ó jágù múṣù pẹran ó jágù gbogbo àwọn ẹran àbìjà tí wọ́n bá ti pẹran tó kú kí wọ́n jẹ́kù èyí tí wọ́n jẹ́kù yẹn ajẹ́kù wọn ọlọ́run lè wọ̀ ní ìgbòrò jẹ́ Wàmá òhìdílá ní ọkọ̀ ní rí ìlà níbi. Àmá ní ó ní ẹ̀rọ wà máa kí ni wà máa òhì ńlá ní ìkọlù gbogbo ẹran táa pa sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ gbogbo dínkà lórí lórí náà fẹ́ náà wà lórí náà lọ́wọ́ súra ẹlẹ́ẹ̀karùn súra tùlì máa àwọn kan tí ń tẹ sẹ́ẹ̀tì wọn fẹ́ wà mo ní ó dé àbá tó wà wájú tó bá ti rí tó àbá ìfàyà sí àmà tẹ̀síwájú ó kẹ́ ẹ̀ṣẹ̀ sí ààbẹ̀sì iṣẹ́ gúútù lọ́wọ́ ni mo rí láti sí àmì ìdúró wà máa òhìn láti ọgbà ìrìn láàrin wà máa òhìn láti ọgbà ìrìn láàrin gbogbo ẹran kan tá a pa tá a dárúkọ nǹkan míì sí yàtọ̀ sọ́lọ òní ìlà lẹ̀rẹ́ ìlà ìbíyì ìtò yàtọ̀ sọ́lọ orúkọ rẹ̀ láti pa wọ́n ní wọ́n tọ́ ọmọ́rọ̀ òun ni gbogbo ẹran tí ń pa nígbà tí wọ́n ń bọ Ọ̀ṣun lóbi ìdìwọ̀ fún ẹnikẹ́ni òlẹ́ran tí wọ́n pa nígbà tẹ́ ń sọ ọdún eégún tó ti dè wọ̀ fún ẹnikẹ́ni láti jẹ òlẹ́ran tí wọ́n pa tí wọ́n fi bọ̀gún ẹnìwé ajá tẹ̀ ní ó fi bọ̀gún tẹ́lẹ̀ ìwọ̀ sí lájá sí jẹ́ nù ṣẹ̀ríà torí jẹ́ ànábì ní kúlù tì náà bí nínà síbà wà kúlù tùyú rí nínà kíni wà kúlù bí nìkìlábí nínà tùyú gbogbo ẹran abìjà tí ń fẹ̀ràn ya tó ní ọkùnrin wàkúlù bí mclavin àti gbogbo ẹran tó ẹyẹ nínà tuyù ẹyẹ tó ní ọ̀gùn bí àṣà ànábì ní èèwọ̀ ní àgbọ̀dọ̀ jẹ wọn olóṣẹ̀ lùlù dé wọ̀tá àbílẹ̀ jẹ lùlù ẹgbẹ́ lùlù máa pẹ̀ máa pẹ̀ lùdé wọ́n ló ń pè jù lẹ́ ń pè ní ẹ̀lúkú àbí kò ti rẹ́rìn ndọrọ ndọrọ ó ṣe wà lópò wà láì ti gé ọrùn ẹ bó ṣe gé orí ọmọ tó fi gé ó gé sílẹ̀ pàpàtà ọrùn yẹn wà orí ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n yẹn wà lọ́gbẹ̀ẹ́ ẹ̀rọ ọ̀pọ̀ ní pé wọ́n pín fún mi lórí ìyẹn ní ó sọ ẹ̀rí ìlú di pé à lè jẹ́ ẹ̀yẹ̀ tó tó wọn pípa báyìí lára ìparí sílẹ̀ṣù tẹ̀síwájú wọ́n ni mo nàkọ́ ní ikọ́ ọlọ́wọ́ á ní kí ó ṣe yẹn nìkan mo ní kọ́ ní kọ́ gbogbo ẹ̀rọ tó dé pé mo ní kọ́ lọ́rùn pa ẹ̀yìn tẹ̀mọ́ pẹ̀rẹ̀ lóko tó fún lọ́rùn tó rí ẹ̀tí wá yọ ìgbà tó fi jùlẹ̀ ó ti kú ó ń sáré wá kò sì jùrù má gbogbo ẹran tàà a fún lọ́rùn ìyẹn ló mú gbogbo ẹran tí wáyà padà wọ̀ àbí tí ò bá sì kú fi débẹ̀ ṣẹ̀gbọ́n máa ń jẹ wáyà lóko fún ẹran bọ̀ ìpínyàn tó lè wọ́pọ̀ kíní kan náà wá tá ń pè ní ṣé ìrìn nígbà náà jẹ́ máa sì bọ̀lẹ̀ láì á ṣe okun ẹ̀ àwọn ẹmọ́ tó wá ti kó sí ló fún lọ́wọ́ èèyàn náà lè jẹ wọ́n fún lọ́wọ́ pa tẹ̀síwájú wà ní màwòkúndà nínú rẹ̀ ní àlèmọ̀wòkúndà tó lẹ́run tẹ́bí ti pa nǹkan bá fi ṣe ẹ̀rìn ẹ̀bá ti kọjá yóò wó olùmọ́lẹ̀ bàbá àwọn adébẹ̀ ó ti kú àlè jẹ́ olùgbé èkúté bọ̀ pá ọkàn ló kù mọ́ lórí kò tẹ́lẹ̀ rẹ̀ ó ti kú kò lè jẹ́ àmọ́ pé èkú máa ń ṣàlà kò lè jẹ́ wàá dùn wàá ti lè ṣèlà náà. wọ́n ní mọ̀tàrọ́ Ìgbà tó rí bọ́ọ̀dọ̀ bá náà wọ́n àgbò ní ẹ̀ ń já nínú tírélà. Tàbọ́kọ̀ yálà yálà ọkọ̀ kìlómẹ́ ìlẹ́rù. Ibi tí wọ́n ti ní kí wọ́n já lẹ̀ tó bá já bọ́ lọ́wọ́ wọn bá tó rí bọ́ọ̀dọ̀ tó bá náà wọ́n tó bá kú. Ẹ lè jẹ́ wọn tó bá fi lè kú kò bọ́ọ̀fẹ́ nìyẹn ní ìṣẹ̀lẹ̀ ìsìláà. Ẹ bá ara ní ẹ eighty thousand mo ra ẹran yìí lọ́wọ́ sí òde máa bá two fifty ń bí kò wọ́. àìwá ń sáré sí àwọn ẹlẹ́ran àwọn olóúnjẹ bí ẹ sáré wá rà á. bàbá tẹ̀síwájú wọn ni àwọn yìí ha wọ́n ti sí à àwọn ẹran méjì ń jà ọ̀kan wá gún kejì pa ó kàn pa tàbó gún níwọ̀n ló fi gún gbogbo ẹran tí ẹran yóò kú kàn pa èèwọ̀ ní àbí jẹ́ wà máa ájẹ́lẹ́ sẹ́rọ̀ àfíìlà máa dájẹ́ ìtàn ìmọ̀tọ́lẹ̀ wà máa ápàlà pápẹ̀kú Gbogbo ẹran tí ẹran ìjà wọn ló kẹrẹ tí mo dápọ̀ ní ṣánpa Ìlà náà bẹ̀rẹ̀ kẹrẹ bá tún fún ara rí. Bóyá ẹran ẹkùn ó ti pa ẹran ní ìgàlà ó ti wá mú lẹ́sẹ̀ ó ṣe rí ló bá sá lọ ìgàlà yẹn wọ́n ti ẹ̀mẹ́rin wọ́n ti bá dáàbò ẹ̀yìn eji mọ́ mẹ́rin jù ọlọ́ ẹ na mụrụ yẹn. Gbogbo a tí wọ́n ti bọ̀ ọ̀tá. Àlànà lóṣù gbogbo pa ní اعتبرها بعض يا آه، ان الخمر ان الخمر انما من الخمر ومن لم يجر انما الخمر انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان والاقصى انما الخمر ارجو wàlìmẹ́sì kìmáàrù ní ọ̀pẹ̀ ní mẹ́sì tẹ́tẹ́ títa rú àwọn kan tí wọ́n kó lọ owó wọn lọ́sí omi nínú òṣùgbà tí mo ṣe mo ní ẹmọ̀ pẹ̀lẹ́ ẹkú òkú ẹkú àdánù àkáànù wọn ọ̀tẹ̀ bá wọn kẹ́sùn torí pé a ti wí ẹmọ̀ pẹ̀lú ẹkú òdù àwọn tó tún gbọ́rọ̀ báyìí o wọ́n gbọ́tàn ẹmẹ̀mù ìtẹ́mẹ̀mù ṣe ní Zimbabwe tó ṣe láwọn South African countries ó dé Nàìjíríà tó tún sọtẹ́ tó ń tipa àti gbọ́ tẹ́lẹ̀ ìyẹn tún lọ eléyìí ó tún dé àìnà àná eléyìí yàtọ̀ nínú oṣùbà ẹ mo ṣàlàyé tí mo rí lóṣogbo gbà ìrọ̀ ẹgbẹ́ tí ní òfin ẹ̀tì ìdíbà ríro ẹ bá mọ̀ bẹ̀ tó bá mọ̀ tó sì mọ jálé oyè ní títí yẹn tí bàbá tó padà di gọ́ọ̀nà tó sọ ọ̀dá méjì yẹn àwọn ni wọ́n títí yẹn àwọn àmì ẹgbẹ́ bàbá tó jẹ́ àtúndé tó bá ń lọ lọ́wọ́ báyìí ní rírò rẹ wà tó bá ń bọ̀ látọ̀ láyà á jálọ ẹ̀mí yóò èrò pẹ̀tì mú níbẹ̀ ń dà náà ìdí wọ́n máa ń sọ ti wọn ní wípé ma wá dáwó tó bá ti dáwó bí ẹ̀wọ́n lè fún ọlá ayọ̀ ayọ̀tẹ́ fi ń lọ́ṣọ́ tí ẹ̀fà ayọ̀tẹ́ fi ń lọ́ṣọ́ ká ló jẹ́ bí 2000 naira tó bá nígbà rẹ̀ gbóòrú ní bálù tó bá ti dá bí 500 naira wọ́n lè fún ọlá ayọ̀ deep freezer kó ló jẹ́ bí 15000 tó rẹ̀ bá ti wọ́n bí 5000 mọ́tò gbé bí 3000 èrò wa ń kówó sí bẹ̀sà ìgbàtọ́lọ́wọ́ ṣe wà láìjọ tí wọ́n lọ èmi àbújá à ń lọ à ń lọ sórí kọlá àyà mi à ń lọ báyìí láàárọ̀ èrò ń bẹ̀ wọn ò bá ẹyẹ ẹyẹ tiẹ̀ tóbi ẹ̀fọn gan tí ń jẹ́ ìrùn orí ń bẹ̀ wọ́n ti lọ wọ́n sì kápúlẹ́tì kìíní ẹgbẹ́ bíi pé jọ́ tó ní káwọn èèyàn wá gba nǹkan gidi àwọn tó ti ẹlòmí ìwọ́n kó bá yọ̀ lónìí lára òun fẹ́ tó wò wọ́n gbé bá san ọ̀nà tó wọ́n fi gbà ní torí máa. ẹlòmí ìwọ́n kó wá gba ilé tẹlifíṣàn lónìí lára òun fẹ́ tó wò wọ́n pọ̀ tó wọ́n fi gbà ilé. wọ́n wá mọ̀ ọ́n mọ̀ jẹ́ àsìkò táwọn èèyàn fẹ́ gba ìdí èrò ń jọ náà láàárọ̀ wàláì eṣinṣin òfin bẹ̀ ibẹ̀ mọ́ ni fó ṣe dàárọ̀ ìkòjẹ́ kírù nye ò ṣẹlẹ̀ ká tún wá ń pẹ́ nìkan tún ní ẹgbẹ́ owó kan wá ìwà ìgbà nǹkan kan kéèyàn tún wá lọ èṣù ti jẹ́ ewé ńbẹ̀ tán lérè ẹ́ twenty to forty thousand a nínú ìṣẹ̀lẹ̀ àpé èèwọ̀ nílé ẹ̀ẹ́dẹ́ǹkì ni wọ́n máa ń ṣe nínú ìṣẹ̀lẹ̀ Islam lànà ti fi ní àdáàbù wàlùfíìdọ̀dù fìtọ̀. Góòlù láti ṣe pàṣípàrọ̀ góòlù. Fàdákà láì ṣe pàṣípàrọ̀ fàdákà. Àyí fi góòlù ṣe pàṣípàrọ̀ fàdákà. Àyí fi fi fàdákà ṣe pàṣípàrọ̀ góòlù. Àlàyé rẹ̀, ó ní pé èèyàn ò lè mú náírà. Kò lọ gbìra náírà ní ìníráyè láti gòdì nínú ẹ̀ ṣùgbọ́n mo kẹfẹ́ ṣàlàyé ni pé ẹnìkan ní mú 20 naira wá kò gba 40 naira nínú ìṣẹ̀lẹ̀ tí máa ń pè ìwọlú ṣùgbọ́n tí wá ní mú 20 naira wá kò gba 5 dollars ìyẹn wọlé torí wípé value five dollar náà ni twenty naira nǹkan kan náà ni ìyẹn ni pé twenty naira ti yín in tó wọ̀n lọ́dọ̀ tí wọ́n ní five dollar ẹ̀ kò sí iye ṣe àgbọ́nà wọn sọ pé one nine one dollar ní ìsìn ìdíkólẹ́tì one thousand kìnnì báyìí ká sọ pé one thousand five hundred dáàbò bí dáàbì náà ni ẹ wọ́n ti lọ wọ́n bóòlù ní ọdún àwọn owó lágbàlá ìntí ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún márùn-ún náírà lọ wọn lọ́dọ̀ tí wọn kò lè wọ́n dọ́là yẹ nítorí náà iye kan náà lẹ fún ayé ṣẹ́jẹ́jẹ́ ṣùgbọ́n ẹ̀yìn wọ́n mú 40,000 naira wá ó ní kó gba 50,000 ìyẹn ti di haram kí ni 10,000 tó lẹ́yìn ẹni kò ló ti rí iṣẹ́ kí ló ṣe ìrìnwó ló jẹ́. mo rò pé tọ́lọ́run yẹn àjọ ń ṣòwò ní owó kílẹ̀ ń ṣe wọ́n ṣàlàyé ẹ̀ síbẹ̀ síbẹ̀ àwọn èèyàn tó kí ni wọ́n kó bẹ̀ omi ìwọ́n ló tún ti dé àwọn èèyàn tó ti kó bẹ̀ ẹlúra ní òun ó parí ṣe àwọn tí wọ́n bá kọ́kọ́ ṣe yẹn wọ́n ìgbà wọn èṣù ló ń tàn ọjẹ́ yẹn Lórí àwọn tó na wọn náà ń ṣọ́ àwọn ni ó fi àwọn ni ó jèrè rẹ̀ ìwọ ló ṣọ́ ti wọn torí pé profession iṣẹ́ tí wọ́n Wọn ò níṣẹ́ méjì. Lọ́sọ́nà ó túbà ẹgbẹ́ ẹ̀rọ sí Forum Bank, wà ní ẹ̀tọ́ Bank, kìí First Bank lọ́wọ́ òsì báyìí tó bá bọ̀ látọ̀ọ̀dọ̀ ọjà àbá tó bá ti báńkì yẹn wà níbi ìta ìdọ́jà development bank ilé ọjà ilẹ̀ yẹn ti sàlẹ̀ ń bẹ̀yẹ ni tó rọ bàǹkì wà nígbà náà gbájú ẹ̀ bàǹkì ni ibẹ̀ ní akọ́wọ́ ìdó ṣe èdè lọ́wọ́ bẹ́ẹ̀ fi ṣe ṣogún lógójì kí ló kọ̀ ọ̀gá yìí olómìnira ó wọ́ọ̀kì máàsì nínú tẹlifíṣàn sà mo wò nígbà tí wọn rówó òṣìṣẹ́ san wọn ní kò sówó lóòótọ́ wọ́n ṣe bọ́ọ̀dù pẹ̀lú ṣọ́ọ̀fù báyìí ní wọ́ọ̀kẹ̀ ìkíní kankan bí òṣìṣẹ́ owo ló mú sí àṣé ti kó gbogbo owó wà lọ fóró gbà tí wọ́n á gbé bímọ̀ dìde láyé ọ̀yá rògbòlẹ̀ oní wàhálà dé wọ́n gbàgbà ẹgbẹ́ wọn jẹ́ arákùnrin kan tó lòun ta kòkó òun ra kòkó láti rẹ́ńgbà náà wọ́n tún fi jòlè ṣé o jòlè láti rẹ́ńgbà wọn á ti orúkọ òun jẹ wọ́n polówó ẹ̀mí yípo báyìí ní ìgbòho ẹ̀kún ṣòro láti. wọ́n máa polówó ẹ̀ lórí tẹlifíṣàn àwọn èèyàn kó kòkó lọ láti kàrẹ́ wọn ò sábà wọn jẹ́ ra ń bímọ láti dànrè lọ́tọ̀ òdúdó láti fẹ́dọ̀ rẹ̀. ẹ Àwọn èèyàn wá ń kó kòkó wa bẹ̀ sórí pé tó bá ti débẹ̀ ó kọjú kò ó jẹun. Bíyà kan sì ṣe wọ́n sì wá kówó ẹ̀fún ẹ. Owó yẹn ra kòkó yẹn ó ju èèyàn ní ó rà. Owó ọkọ̀ ọ̀la ó ti yọ. Àwọn èèyàn bá ń lọ ìgbà tó yá pé kòkó yẹn kò sówó padà wá ìjọpẹ̀ ni wọ́n débẹ̀ wọn ò rí kò tó ń bẹ̀ wọn ò bẹ̀rẹ̀ èèyàn kankan bẹ̀ kò sáàkà ìbí kankan wọ́n sì tún tó yẹ èmi wà lákùrẹ́gbà náà máa máa wò polówó ẹ̀rọ ẹ̀ sáré sí wọ́n ṣe rẹ̀ láì ọlọ́dún mọ́ yóò lọ ó gbá àwọn èèyàn lọ fẹ́ gbogbo ẹni bá ń wá bá yóò bá ti sọ ti gbẹ ń wó fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé fífà bá wọlé fún wọlé kọ́ ọ̀yàn bẹ́ẹ̀ yóò bá jìfà fàfà nìfà lọ torí ká bá ti sọ pé ní wọ́n bá wé bò owó tí ó fi dá padà nìyẹn owó ìkejì iṣẹ́ mọ́ ẹni ìfọ̀ọ̀tọ́ sí ní ìpè lára nù ṣàìbọ̀ tó dáwọn gán ògùn yìí lálẹ́ èyí tó wọlé ìjẹ́ ní wọ́n bá ṣe dín ní olórin kan ní àǹfààní àdúgbò àjọ máa la ìlákùlà ń pààyàn Èrò ìfẹ́ tó tọ̀ ní. Ìjọba lè rí ó ìsáàzẹ̀ gbọ́ngbà ẹ̀. Nígbà yẹn, orin yẹn ti pẹ́ o, léṣe jí. Torí náà, ní Ṣẹ̀ríà Islam, nínú Makọ́sídù Ṣẹ̀ríà, the objective of Ṣẹ̀ríà, àfisùn Ṣẹ̀ríà ọ̀kan nínú ẹ̀ ní Ìsùn Àmúwáàd, protection of people's wealth, ìdáàbòbò dúkìá wa, káwọn kan máa jẹ dúkìá wa níjẹ ìbàjẹ́. ẹran tí nígbà tá ń ta tó tọ́ọ̀bà iná lè ní bẹ̀rẹ̀ tọ́lọ ọba tó ẹgbẹ́ yà ń lọ́gbẹ̀ iná iná iná iná kẹfì rọ iná kiri. iná àṣìbáyé wà lóògùn bá ní láyà olóòrùn àmúwàlá iná sí ìlbà bẹ́ẹ̀. ويصدون عن سبيل الله فسيحيي والذين يكنزون الذهب والفقصة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب رحمة كثيرة من الأحباب àwọn tó pọ̀ pàpọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àṣbáà ìtumọ̀ àkọ́kọ́ àwọn olùmọ̀ àwọn ìsọ́ọ̀ wà rògbòbán àtàwọn àtúnfà àwọn their colors and their cleansing ìtumọ̀ àkọ́kọ́ ni ìtumọ̀ kejì àhàbárù àwọn àlùfáà yẹ̀wú dí wà rògbòbán àtàwọn àlùfáà nàfàárá kí lára ní wọ́n ṣe láyá kan lóòrùn náà wà ní ti dájúdájú wọ́n máa jẹ dúkìá àwọn èèyàn níjẹ ìbàjẹ́ bilibáàtì ìtumọ̀ kejì pẹ̀lú irọ́ bilibáàtì wọ́n kúrọ́ fún wọn ni olúwa ní ṣe káàkiri mo ṣẹ̀ṣẹ̀ rà mo ṣe gbé dé ní olúwa ní ṣe máa dúkìá ẹlẹ́ Mo sì bí wọ́n wò nígbà tí Jésù fẹ́ wọ kí ní Jerusalem. Ó ní kán lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ wá. Ó ní ọba béèrè lọ́wọ́ rẹ̀ kó sọ pé olúwa ní ibi ṣe. Ṣé òun làwọn tẹ̀lé? Mo mọ ẹnìkan, ẹ̀yìn mọ ẹnìyẹn wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn. Ó jẹ́jẹ̀ ra wá sí fún pásítọ̀ sí gbogbo tẹ́sí ẹ̀. Ìyẹn wá ń gùn káàkiri kò já padà. Ó ní bá mọ́tò ẹ̀wọ́n ayẹ̀wá já kò nígbà. Àwọn arẹ́lẹ́yẹ ló lọ tó lọ pa yẹn torípé ìyẹn sọ fún pé kò sí wà ní òṣìṣẹ́ pé ìyẹn bá sì ti ṣẹ̀fẹ́ sí mímọ́ kò ní dárí jì kò yé yé ẹ̀ṣẹ̀ tí ẹ̀ bá ṣẹ̀ sí ta ẹ̀mí mímọ́ kò ní dárí jì nínú kéèyàn sì ṣẹ̀fẹ́ mi mímọ́ ni pé kí kò rí sọ̀rọ̀ kò sọ pé ìrún ẹ̀mí mímọ́ ló lẹ́gbẹ̀ẹ́ ìrún yẹn ọlọ́rin nínú ọ̀nà tí a ń fi àti àlàyé ẹ̀kan nígbà náà tọ́lọ̀ bá ní kẹ́lẹ̀ orí ṣó aláì náà ní lọ́sùn gbàtà àbẹ̀rẹ̀ Dip your hand into your pocket and donate kiri ni wọ́n sọ ẹni ẹ ti kú gbogbo tó bá bá ń lọ àpò ẹni okó jáde àti wọ́n tó owó ọmọ sùkú ọmọ rẹ tó fẹ́ lọ san owó ẹ̀ sápò wọ́n ní kó kó kalẹ̀ jìbìtì tẹ́ sọ yẹn ó wà ní Kùránì ọlọ́ni yóò pin ní ó dàbí jìbìtì yóò ní ó dàbí jìbìtì yóò mi náà náà jìbìtì wọ́n gbà tó gbọ́ pẹ̀lú kùránì jìbìtì lọ́wọ́ sọ́kà èèyàn náà wà jìbìtì ní ọ̀sà kan. bẹ́ẹ̀ bá tó dodo fún wọn ẹ̀yin ẹ̀ sábì wọ́n ń jìbìtì wọ́n tẹ̀lé yín pẹ̀lú wọ́n jìbìtì lónìí pẹ̀lú lọ́la ẹ̀tún lù wọ́n pẹ̀lú lọ́tọ́lá ẹ̀tún lù wọ́n ìlàwọn Yorùbá fi ní àti bára alẹ́ bá oko ara oko ò ní tára oko bá ti gbọ́n kò sí tára alẹ́ fẹ́ rí mú tún jẹ náà lórí bá gbogbo ẹni ó ra kòkó ó lè lówó táwọn tí ń ta kòkó àti gbogbo ẹni dáko kòkó tó ta kòkó ó lè lówó táwọn merchant tí wọ́n ń àwọn oníṣòwò àwọn ní ó sọ iye tí ó rà lọ ní èyí kọ́lẹ̀ sọ iye tẹ́ ẹ̀ bá sì bá tí ó bàjẹ́ lóye lọ fún ayẹ́lẹ́fẹ̀ẹ́ wá kó sílè yí bá parí fún èyí wí fún yàn oníṣúlé alábẹ́raṣú àwọn tí ọ̀raṣú àràmọ́ à ń lọ nígbà tí ṣú bá bàjẹ́ tó ló fi ṣe lúwọ́ èkó padà jù fún ayínà lẹ́jẹ̀ ẹwà ìdí ni ẹgbẹ́gbẹ́ àwọn ní ò máa lówó bí àwọn tó ń ṣe mọ̀gán yẹn ní ṣe wá nàìjíríà kákọ́ọ̀tù yẹn sẹ́yìn torí náà àyà bá ń bá bọ̀ sábà náà wọ́n ni mo bàrọ̀ bí yá àtìkà wọ́n nà sí ha wọ́n máa tóbi àlà àti ìbẹ̀ ni mo ti yà lọ tí mo fi padà sí ìnàmàlẹ̀ ọmọrú kẹ́tẹ́ títà yẹn tí mo tú ló jẹ́ kí wá lọ ní gbájú ẹ̀wọ̀n ọlọ́run ìnàmàlẹ̀ fọ́mùrù ọtí mímu wà lè mẹ́yìn àti tẹ́tẹ́ níta wọn àtúnṣe ní kìmánu oríṣiríṣi ó kọ ní dẹ́tẹ́gbà wa ò ní gbé wa ò gbogbo ọ̀nà tó gbà wá kì ní kan bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì a ní ó ṣì sí ní ìlú tẹ́tẹ́lẹ̀ tẹ́tẹ́ ọ̀pọ̀ tó bá ní bí ó ṣì bá ti ń pọ̀ ń lú kan tó torí báwọn yóò mọ ọwọ́ ọ̀nà ẹ̀bùrú láti ní ìpò tẹ́lá ti rí lùdà tí tẹ́tẹ́ ń pọ̀ ń bẹ̀ kò sí ń pọ̀ sí yẹn torí pé láìpẹ́ kò sóṣì kò tẹ́ tí ó sọ pé òun fẹ́ ta tẹ́tẹ́ wọ́n ṣọ àwọn yóò àwọn ọmọ tẹ́tẹ́ jáde lẹ́sìn ní Àbújá nílé tẹ́tẹ́ wọ́n sùn síbẹ̀ torí pé wọ́n fẹ́ gbọ́ ìtọ́sí láàárọ̀ lórí àwọn nọ́mbà tí wọ́n mú òkè ọ̀pọ̀lọpọ̀ padà káwọ́ lérí ni torí mo ṣe mathematics aspect kan wà tó ta tó kọ́ni lẹ́kọ̀ọ́ nípa tẹ́ńtẹ́ lu jìbìtì nọ́mbà ẹ̀ẹ́dẹ́gbọ́n ìyẹn wa láyé àwọn aláàmà àwọn ìsìnyí torí kọ́ la ní àtúntà pílẹ̀sì ẹ̀ bàbá tó wá jẹ́ àwọn èèyàn ti fẹ́ gbọ́n bẹ̀ yẹn ọlọ́mọ jẹ́ máa ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n mo lẹ́kọ̀ọ́ ẹ̀ tó wá jẹ́ àwọn èèyàn fẹ́ ta tẹ́tẹ́ ń bẹ̀ yẹn mọ́gbà tí wọ́n jẹ́ ó ti ní central sunday tí ó kàwé wọ́n wà mọ̀ ọmọ ìjẹ́ káwọn bíi mẹ́ta kan jẹ́ ń bẹ̀ wọ́n wà ní jowó kékeré kí ló wà jẹ́rẹ̀ láàrin yóò kún ó tàn rọ́ wá ní tí wọ́n bá ti wá rọ́ dé yẹn wọ́n dámọ̀ kan ó jẹ kọ̀wọ́n ò ní jowó púpọ̀ kí ní yẹn wọ́n ti kọ̀ǹpútà ọmọ rẹ̀gúlétì ẹ̀ gbogbo náà ṣe ń sáré ní kọ̀ǹpútà ń wò tí ẹ bá fẹ́ jẹ báwọn fẹ́ ṣọ́ọ̀tù wọ́n rẹ̀gúlétì ẹ̀ padà wọ́n ṣe padà ẹ̀ ní jẹ tó tó wà jẹ́ káwọn bíi káwọn ló jẹ tí wọ́n jẹ bíi wọ́n jẹ tẹ́nìkan jẹ 100,000 ẹnìkan jẹ 500,000 nǹkan jẹ máa jẹ 1 million gbogbo yóò wá rán wá wọ́n wá jẹ́ káwọn nǹkan yẹn jẹ 25,000 bí márùn 10,000 bí mẹ́wàá 50,000 bí méje tí àtàwọn yẹn ti jẹ púpọ̀ owó kéékèèké tẹ́bá owó yẹn pọ̀ kò ní sí tó bí 1 million táwọn yẹn jẹ èyí ó wá pọ̀ sí àwọn èyí ó pọ̀ tó ṣe bẹ́ẹ̀ ẹwà owó tó pọ̀ sí bá ti wá rí owó yẹn ti pọ̀ dáadáa zero kò ní sẹ́ni tí ó jẹ bẹ́ẹ̀ ẹlòmí òsì palé ìmútọ́ sáìkù tó fowó yẹn rà yóò tún pàpadà kò tó jésù ó dàbí àwọn tí ó ń ju dáì ó lé mẹ́tọ́ọ̀dù kan ó lé wíìnì láyé ó ní ìtọ̀kan bí wọ́n ṣe sí yẹn gbogbo ọba tó bá ń ju dáìsì ẹni yẹn ni ó mọ̀ wùn tí ẹni ó mọ̀ sókè tí ẹni tí ẹ òde ìlú ó ní ní òṣèlú gbogbo ìfẹ́ sọ pé lọ́mọ ti jẹun. you know just attach a when you throw the die always that way will be pulling the guy ṣọ́bí ẹ nọ́mbà tí weight yẹn dẹ̀ wà ní kíni ibẹ̀ ni number tó jẹ always kò ní ṣíjú sókè yóò mọ̀ dojú dé so tó bá lọ bẹ̀ ó lè jẹ onífín máa pa nọ́mbà tó bá tó wá jẹ tán tó ti ta ta ta ta tẹ́ ti jẹ gbogbo ẹ̀ kò sówó tí èèwọ̀ ọkọ̀ lọ lé mọ́ yóò wá dé òun ajá bí ní ara wa ni wọ́n sì fi kó tán ìbílẹ̀ tó bá ti sọ bẹ́ẹ̀ àwọn náà ti di ọ̀hún Las Vegas ní Amẹ́ríkà ibẹ̀ ní ẹ̀rẹ́ ti ń ta tẹ́tẹ́ jù láyé wọ́n máa ń yìnra wọ́n gbẹ̀ẹ́ ṣeré bẹ̀ oríṣiríṣi tẹ́tẹ́ kàkílẹ́tà ẹ̀lẹ́ wíìn wọ́n ti ṣe gbogbo ọba ní ti ẹ̀ pa àwọn tó ṣe tẹ́tẹ́ wọ́n close down wọn close down kankan wọ́n tó close down ìgbésẹ̀ ayé ẹ̀ close down tọ́lọ̀ bá ti sọ nǹkan ìnáfàlẹ̀ kọ́ múrù ọtí wọ́n lè mẹ́ wàlìkíní àtọ́kù lọ́sùbì lókòjẹ́ lọ́bẹ̀rún máa lóbi ha àlànàṣọ́ gbogbo àwọn ẹran tí a pa sójú bọ wàlìkíní àti mímu tàbí mímọ̀ yẹ nǹkan o kùránì Yorùbá ti tẹ́lẹ̀ wọ́n tún sí ìfọpàgbé nǹkan Kùránì kí wọ́n kí ẹ ṣẹ́gbẹ́ ọkọ̀ fífi ọpa nìkan. Kùránì èèyàn. Èyí ó rò pé wọ́n sọ ẹran tó wà fọ pàpá iye bí dúkìá bá ti pa rárá. Ìdí ni pé nínú iṣẹ́ tí àwọn lábáwá tí wọ́n bá fẹ́ rìnrìn àjò tàbí ọba lẹ́sìn nǹkan wọ́n ní ọfà mẹ́ta níbi ò bá pè ní ọfà ní arò tẹ́lẹ̀ ní ṣoṣo kò bá kéré ọfà ní wọ́n wà á kó sínú akóló tàbí bí inú ìntàlèpè ní ṣẹ́rẹ́ ṣẹ́rẹ́ tún tóbi jàdó igbá náà gbogbo ẹ̀ igbá ló tóbi bí àpèrèpè ń lẹ́nu tí ó fẹ̀ wọ́n ti wá kọ lọ síbì kan wọ́n kọ má lọ síbì kan tàbí ṣe é má ṣe ìkẹta ni wọ́n kọ nǹkan kan sí tó bá tó wá fẹ́ ṣe nǹkan ó mí tó bá tó wá ní ó fàyọ tó bá jẹ́ ṣe ló mú ọ̀nà dànù tó bá mú má ṣe ọ̀nà dànù tó bá mú ètò nǹkan kankan tí ó dá padà wọ́n tuntun mi ọfà yẹn ni wọ́n fi lọ tún sí fífi ọfà pín nǹkan yẹn ní yíyẹ kan òun ó ní àsìmá torí náà gbogbo ọ̀nà tí wọ́n fi yẹ nǹkan wò láyé tó fi lórí kùránì yíyí lórí kùránì yíyí pẹ̀pẹ́ ìyẹn náà fún òsì tí ó fi táyà àwọn ọmọ tí wọ́n máa káyà bí wà máa fẹ̀ ìyẹn náà bá ṣẹlẹ̀ tó kò bá mọ̀ ọmọ láti sọ bá ti mọ́ wọ́n kí lọ́rọ̀ wá sọ ẹ̀ẹ́jẹ̀kún min amali ṣẹ̀tọ́ ẹ̀gbẹ́ ni wọ́n níbi ṣe èṣù ọ̀rọ̀ jáfàrù lábájẹ́ bí o gbónù tani gbónù àbí tọ́ọ̀lì mọ̀rọ̀gbó tí yé ó lè ná agbúdò lè àtìnáàmà wà ná kúrò lè mẹ́yìn tàtà àwọn jòkú mbèjì ẹran wà ná tílífà wá ìṣà ìwà àbàjẹ́ làwọn máa hù tàwọn gbogbo ìbàjẹ́ làwọn mọ́ ṣe ọtí tí ẹnu ní wọn òun tí ó sílẹ̀ lárúbáwá kìí ṣe sí o kánàbí o tó dé ṣé ìgò lẹ́yìn bí mú tí táwọn olórin wa ń lẹ̀ Yorùbá ti sọ pé dàdá ń bíbí súpò arògbòmú bọ́tí ọlọ́tí ilẹ̀ lórí dàdá ń bíbí súpò arògbòmú bọ́tí ọlọ́tí ilẹ̀ àwọn olórin lúkọ ìgò ní ti àmù wọ́n mọ̀ títí mẹ́ wọ́n máa bú ó kọjá kèrùgbè orin mélòó la kọ nípa ọtí ń bí tàbí yìnyìn ọtí tàbí ní ká máa kọ gbogbo orin àwọn olórin ilẹ̀ Yorùbá àtàwọn tíjọ́ àti tìsín àwọn alágbé tí wọ́n fi sọ̀rọ̀ ọtí tí wọ́n fi yìnyìn ọtí kò tó nǹkan kan lọ́dọ̀ àwọn lárúbáwá ó kọ mélòó Yorùbá ń pẹ́ sí yàtọ̀ sí irú ọtí kọ̀ọ̀kan pẹ́lẹ́ lágàdà bíbí eléyìí ṣẹ̀kẹ̀tẹ̀ gbogbo díẹ̀ eléyìí lẹ́mú eléyìí ló ọtí gangan lédè lárúbáwá orúkọ rẹ̀ ó pọ̀ kèé pé irú ọtí báyìí àti irú ọtí báyìí wọ́n fi iná iná lájára wọn fi sọ wọ́n ìyẹn lọ sí lọ́dọ̀ tiwa náà fi tẹ́ẹ̀tì pé mùsùlùmí ni wọ́n tẹ́ẹ̀tì wípé wọ́n nímọ̀ ò ní pé apá kan nínú àwọn àfa tẹ́lẹ̀ wọ́n sọ wípé ọtí tá a bá ṣe látara ọkà èyí tá a bá mú bẹ̀ tí ò pa wọ́n kì í ṣe é wọ̀ àwọn yẹn ọwọ́ abí tí wọ́n kà ní ẹ̀wọ̀n ò kàtàlẹ̀ wípé àwọn yẹn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò wọlé torí pé tọ́nà ọba sọ ni pé ìnáma lè kọ́ múrù gbogbo tá a bá ti lè mú tó bá ti lè mú wa mú ìrà ó ti dèèwọ̀ láti mú ànábì wá ṣàlàyé ẹ̀ sọlọ́lá rẹ̀ wà rẹ̀ ọ̀gbẹ̀dà ànábì ní máa ákàrọ̀ gbogbo tó bá ti lè mú rí múnà rírà kẹfí ìrùkù tí ẹ bá mú púpọ̀ pàkọ̀ ní ìrùkù Gbogbo ń bẹ́ bá mú púpọ̀ tí ó múyàn mú ríra tí ó jílá aká ìpadà. Kékeré rẹ̀ náà tí èèyàn bá mú àrámù. In tó bá ọ̀rọ̀ wọn yẹn jànà yẹn. Torí bá wọn sọ pé iná èébá bá ṣe látara ètò àjà ètò ọ̀nà ìdíkan great art nílẹ̀ Yorùbá. Ìyẹn làwọn fáà kan náà

ẹlòmí inú rẹ̀ lè dùgbé tá a fẹ́ kí ìsáàtì ṣàlàyé ìlú ṣàlàyé nípa akẹ́kọ̀ọ́ gbọ́ yé pẹ̀lú pé ọtí ò dá. látara bẹ́ẹ̀ níjọ́ tí àyà ọtí sọ̀kalẹ̀ gẹ́gẹ́ máa mo ti máa ń torí pé ọlọ́run káńsù ọtí lọ́wọ́ kan torí pé ó ti di bárakú fáwọn lárúbáwá tó bá wá lọ́wọ́ kan wọn ò ní ìgbà lọ́wọ́ àtọ́bí láyé. láyé díẹ̀ díẹ̀ lọ́lọ́run bá ń gbà títí tọ́lọ̀ bí wá ní ẹmọ́ mú jí mọ́ ayà ìwà sọ̀kalẹ̀ ríṣẹ́ zọ́n ẹgbẹ́ ní amẹ́lì ṣetán oríṣiríṣi níjọ́ náà nílùú Madina èèyàn bẹ̀rẹ̀ sí fọ́ àmú wọ́n ní ó wà bẹ̀rẹ̀ sí ṣàn nígboro Madina bí àgbàrá òjò ilé àwọn ilé bẹ̀rẹ̀ sí ọtí wá ó wá sí àgbàrá. Ṣẹ̀fà ẹ̀ ìdọ́rọ̀ kan, àwọn ọmọ gíga, ó lẹ́gbẹ̀rẹ̀ àwọn kòrò, ṣẹ̀fà gọ̀rọ̀ alápáwọ̀ oko, àdàmàwọ̀ ọkùn gbà ní ṣúra ìdọ́gbàbà tù, ta ní àwọn bá lè fi wé níbi ìjọ àwọn kòrò rí. Ẹ̀yìn náà ìfi ní ọjọ́ máa mú tá lórí títọ́ ṣẹ̀fà mú dígbò, yóò báwo ló lè mú ọtí tí wọ́n mú. Kò sí wọ́n mú wọn kọ ara wọn sùn ara wọn ò ní mọ̀nà rẹ wọn kọ àmúpọ̀ pa wọn tó máa fi fa solution wọ́n fi máa ń lẹ̀. Wọ́n Wọ́n fi gbígbà àwọn ẹ̀kọ́ àtúmọ̀ wọn. Èyí wọn ni díẹ̀ ó jẹ́ ká díẹ̀ láwọn lábẹ́ wọn ṣe rí. Ìyẹn fi ní àṣà ìkó fọ̀rọ̀ kẹfẹ́ ní wọn ló lójú ẹ̀rù pé ọ̀dọ̀ ọlọ́lọ́ ti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ àárín wọn ló ti dáná bí ìdí òrìjá fáwọn sọ ń bí wípé àwọn ọ̀wọ̀ àbàjẹ́ táwọn ń wù nìyẹn nígbà náà wà náà tọ́lẹ̀ arham ìyẹn nìkan kọ́ àwọn ọmọ jákun ẹbí kò sí tó kàn wọ́n pẹ̀lú okùn ẹbí o sẹ́nìkan bá tí wọ́n bá sì fi lè pààyàn báyìí bó ṣe igba ọdún lónìí ó gbẹ̀sán òmòrò kọ́ ìṣèwọ̀n ẹ̀kọ́ tẹ̀sán inú adá ṣe mọ̀ pé ó fẹ́ gbẹ̀sán náà ní tó fi padà kú ẹ̀sán tó fẹ́ gbà yẹn sójú ẹ̀ ló jẹlẹ̀ rárá o ìtàn tó gbọ́ lẹ́nu àmàbẹ́ ẹ̀ ni o tàbí ìbànújí lámídò yóò ti di wọ́n lọ́dún tàbí sílẹ̀sì ó sọ pé ẹ̀yin tẹ́ ń bá fúlàní jẹ́ ìdí ìmọ̀ wọn àwọn èèyàn tó ṣe pé tẹ́ bá pẹ nìkan lónìí wọ́n ń bọ̀ wọ́n á gbẹ̀ ìtàn ó wá lè tó ìgbà ọdún kí wọ́n tó padà wá wọ́n mọ̀ orí fúnra wọn ni torí pé ẹ̀kọ́ bá ṣe ń gbé àárín àwọn èèyàn kò sí fún wọn máa lágbáwọ̀ kó ṣe rí lágbẹ̀ẹ́ nìyẹn nínú wàhálà tó sì bá wà wá Yorùbá náà pa ó torí tàbí Professor Jibril Aminu òun kàwé jẹ́ ui tó ti jáde mẹ́sìn ló ṣe distinction lórí tó sọ pé òun dá nomad education education sílẹ̀ pé àwọn Fúlàní jẹ́ ń da màálù ẹ jẹ́ ká jẹ́ wọ́n mọ̀ kàwé ṣùgbọ́n wọn ò ní wá sùkúù ẹ jẹ́ ká dá skúlẹ̀ sínú pápá gbọ́n tẹ́ ń dẹ̀ràn yẹn kí àgọ́ kọ̀ọ̀kan wà tẹ́ pé tí wọ́n ti ń bẹ̀rẹ̀ lọ tẹ́rẹ bá jẹun lọ́wọ́ wọn mọ̀ kàwé àwọn ọmọwé tí wọ́n sọpá ọmọwé ní wà ìfẹ́ mọ́ dákọ̀ wọn torí mọ́ kàánú pé pàǹgbà náà gbogbo wọn ni wọ́n gbógun ti Professor Jibril Lamini ìgbà yẹ́ wà ní Minister for Education wọ́n paralyze program yẹn tó ẹ́ pé wọ́n jẹ́ kí program yẹn ó díjọ́ yẹn ni wàhálà pé pàǹgbà mi àmì ni torí pé wọ́n ti lẹ́kọ̀ọ́ wọ́n ti mọ̀ pé bá a ṣe ń gbé nì eré kan tó ní ti di láìpẹ́ gbèsè ayé ìgboro gbèsè ayé tó létò torí pé wọ́n á ti kọ́ wọn ní social studies wọ́n á ti kọ́ wọn ní wọ́n á ti kọ́ wọn àwọn àfa àwọn náà wọ́n ti bá wọn fi ṣẹ̀rí àmì ẹkùn ṣùgbọ́n tó wà náà gbọ́ òdìdí ogún ọdún kò jáde ẹnìkan wá sọ pé mọ́kànjá bí yóò pààyàn dànù ni torí tó ń fẹ́ mú ló ń bùkátà àbótamọ́ ẹran rẹ̀ rọ́bà yóò pa ọ́ dànù ni kálá gbàǹjọ́ náà alẹ́ mọ́ká àwọn èèyàn wa wọ́n sọ̀rọ̀ sí gidi o àwọn kan jẹ́ ní pòfẹ́sọ̀ tó gbà pé kò mọ̀wé pé ló jẹ́ ọgbà ní Maiduguri kò mọ̀wé mẹ́sìn ló ṣe gbà ìyá àti bẹ́ẹ̀sì sọ̀tù lọ́dún orí ẹ̀mí yíwa Yorùbá ń bí nìbàdàn mi ò sí mọ̀ bóyá wọ́n sì bí ti rẹ́kọ́dì up to today torí gbogbo kọ́ọ̀sì tó ṣe distinction lórí pé wá professor of medicine ní Maiduguri ṣé Ìbàdàn ni ó ti wá àgbà kò ní lọ tọ́jú àwọn èèyàn rẹ̀ lọ yóò jókòó sí ní ó jẹ́ kíkú pàánù yẹn tóngorí náà ń gbà míì náà àwọn èèyàn wa tí wọ́n ló lójú kan ẹmà wọn lójú kan náà wa àjọ́ láwọn kàwé tí wọ́n mọ̀ nípa Islam tí wọ́n mọ̀ nípa ṣẹ̀rí àwọn ti sọ wá nù jìnà látara ìkórìíra pé mùsùlùmí ni wọ́n èèyàn sọ tí ó tún lù ṣe ẹjẹ́ kí wọ́n mọ̀ ìwé tẹ́ẹ̀mọ̀ ẹjẹ́ wọ́n mọ̀ ẹni rárá tí ó bá lọ mọ̀ ọ̀rọ̀ ìyàn àti fún problem ìyẹn ló bá fẹ́ pé nù ṣẹ̀ríà ọ̀ràn yàn ni kákọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lẹ́yìn ọba kọ́mọ ẹlẹ́kọ̀ọ́ yóò jìyà nínú ṣẹ̀ríà kò sí bà láàyè tẹ́bí àtúlà ọ̀lá ọmọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ràkúnmí lásán tí wọ́n bá lù tàbí wọ́n pa wọ́n lè torí ẹ̀gbẹ̀mí ẹgbẹ́ èèyàn tí ìran kan bá pa ẹnìkan bí wọ́n wà wípé ẹni tẹ́ pa yìí kìí ṣe èèyàn lásán èèyàn pàtàkì ní nítorí náà ò ní pa ẹnìkan ṣoṣo nínú yín èèyàn méje láti bí ṣàpẹ́ tí sọ ní pé àlẹ̀ àínù bìlẹ̀ àínì والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. Ìdíkùnrin àìsàn ni pé ẹni bá yọ ọ̀nà lójú ẹyọ ojú ti ẹ̀nà. Ọ̀kẹtàbíná àlẹ́yìn fi ha annàmìnàfàbí. Ọlọ́run nínú sọ̀rẹ́ pàǹtà sọ ní ànàmìnàfàbí náà fi ẹni bá pààyàn òun náà ní kẹfà. Ẹ má sọ pé olówó ló bá torí náà èèyàn mọ́kànlá lápá nínú ọ̀rẹ́ tó pààyàn ní bí ẹyọ kàlẹ̀. Ìbáwọn lágbára ń jìnnì. Wọ́n láàárín náà bí láàárín. Ẹni yọ̀ọ̀yàn lójú ẹyọjú ẹ̀. Ẹni fọ́nà lójú ẹ̀fọ́ ti ẹ̀. Wọ́n ni mo ló náà bí ìsìnkú ọdọ́ ẹ̀. Ẹni ó gé èèyàn létí ẹjọ́ ti ẹ̀, ẹni kìí bọ̀ ẹ̀ létí ẹkí bọ̀ ti ẹ̀ náà. Wọ́n sí náà bí. Ẹni káàyàn léyìn tàbó yọ́ ọ̀nà léyìn ẹni oyin ti ẹ̀ náà bí. Wọ́n jọrọ wọ́n ṣàkíyèsọ́. Wọ́n jọrọ wọ́n ṣàkíyèsọ́. Gbogbo ẹni ṣáà ni lọ́gbẹ́, ẹ ṣáà náà lọ́gbẹ́ padà. Tó ẹ pé dẹ́yìn ló ti ṣá ẹ̀ṣá ó ní ta sọ sínú sàrẹ́ sàmìyẹn ṣùgbọ́n ọlọ́run wá ní ní ìsìn tánàbì ti dé ìgbàláàyè kan wà kí ni ìgbàláàyè náà olówó ẹ̀jẹ̀ èéfẹ́ fi fọ́ ojú ẹ̀ padà ẹjẹ́ kó san ìtàn ojú tó fọ́ èéfẹ́ náà فمن تصدق به فهو كفارة له ẹn tó gẹ́yìn létí tẹ́sì kéjì ẹ̀ padà ẹ̀yẹ́ kó sàn ìkan tàbí kẹta mójú kúrò kó wá jọ ṣẹ̀ mẹ́ta ní kùránì mú wa tẹ́ bá lọ sílé ẹjọ́ ṣẹ̀ríà tẹ́nìkan bá pààyàn adájọ́ ò ní dájọ́ kẹ́ lọ pánú ṣẹ̀ríà lájé ìbájájọ́ sọ pé tí wọ́n ti wá fìdí ẹ̀ múlẹ̀ tó lágbájá ló pa wọ́n wà á pe àwọn ákílà àwọn tó gún ẹni tí wọ́n pa yẹn tọ́ sí àwọn adájọ́ wà á béèrè lọ béèrè wo ni ká ṣe ló mẹ́tẹ̀ẹ̀ta ṣé ká pa á ní èwo lẹ́fẹ́ abẹ́ gba owó ẹ̀jẹ̀ ọgọ́rùn-ún rẹ̀ fún mísì ni èèyàn sọ pé ẹ̀ bá pa iye owó tẹ́ ń ta ọgọ́rùn-ún àpẹẹrẹ ni owó ẹ̀jẹ̀ ni ó tún láwọn dídé òṣèlú àwọn táàkọ́ àwọn ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ torí pé tó láyé kó mọ̀ọ́mọ̀ pàtàkì gílíṣọ̀ tó mọ̀ wà bẹ̀ àwọn ọ̀ràkúnmí kan wà tí wọ́n gbọ́dọ̀ lóyún sínú nínú àwọn ọkùnrin tí wọ́n sàn ṣẹ̀fẹ́ ẹjọ́ bá àkúnmí tó lóyún náà ẹ̀wọ́n jẹ́ tó kàn ṣówó yẹn lẹ́yìn gbà tàbí ẹ̀ta ìtọ́rọ̀ yẹn bá ti wá sọ adájọ́ wà fún ìfẹ̀lú kéèjẹ́ bá lájọ́ ní ọ̀sọ̀gbọ́ ìjẹ̀bẹ̀rẹ̀ tó pààyàn torí náà tí ó lọ bá ọmọ ara ẹgbẹ́ ṣẹ̀rí ẹ̀sùn àwọn tó kù rẹ̀ wá ń tọ́ sí yẹn yóò wá wó pé arákùnrin tó pààyàn yìí a ò mọ̀ mọ̀ ẹni tí pààyàn kò ní wọ ẹ̀ tí è e ṣàfà sí lóhùn agbọ́gbọ́ wọn ní ẹnìkan sọ pé ṣìṣe ṣìṣe ò mọ̀ nípa wọ́n wá forí forí pé adájọ́ àmọ́ forí jì àwọn ògbà owó èjì kẹsìmọ́pa adájọ́ kó mọ̀ lọ. àmọ́ sójúràn ẹni tó máa mọ́ pààyàn ní ọ ẹni tí ó máa mọ́ pààyàn náà ṣùgbọ́n dàbí ẹ ó máa mọ́ pààyàn yẹn náà tó wà. ìyẹn ní pé kí n tó fi pa tàbí n tó fi ṣe ó tọ̀ nínú ìrírí wa kìí ṣe tí máa pààyàn ṣùgbọ́n padà bá fi tíṣà tó na ọmọ lẹ́gbà ọmọ ẹgbẹ́ ìdàn wọn ọmọ bá kú tí a fẹ́ pàǹkẹ́lẹ́ tíṣà ní àwọn ti na ọmọ lórí tọ́mọ yóò lọ bọ́ ọ̀rọ̀ àdúgbò wọn lọ wọ́n pẹ́ lórí lẹ́gbà mẹ́fà lẹ́yìn ó kàn lé ìdó wọn lọ tí tíṣà ń ṣe mú tó fún pàǹkẹ́lẹ́ kan lẹ́yìn ọmọ kan ọkùnrin ó kà ẹ̀mọ́ ẹ̀ ó pààyàn lónìí ṣùgbọ́n ní ṣẹ̀ríà ṣẹ̀ríà ó sọ pé this is not murder yẹn pé kò mọ̀ọ́mọ̀ pa ṣùgbọ́n dàbí ẹni ó mọ̀ọ́mọ̀ pa kí nìdí ó mọ̀ọ́mọ̀ lù ú ni ṣùgbọ́n tó fi lù tó fi wù kì í ṣe tí ń pààyàn tó dàbí ẹgbẹ́ mọ̀ọ́mọ̀ pa àmì ẹjọ́ ń jà ó ti wá ju ẹ̀ṣẹ̀ kan sí ẹnu ẹ̀wú ń bí wọ́n ní wọ́n máa fi hàn lónìí ó tún ní kó owó tán ìyẹ́ ó tún gbé ó là ọmọ lẹ́ẹ̀ ó kàrọ pé òkúta láàrín ló bá bọ́ ọmọ lórí tó bá kú sáré ẹmọ́ pé bínú ní ìṣẹ̀rí àtò mọ̀ọ́mọ̀ pa tó jẹ́ bá kọ́ òkúta mọ́yàn lórí tẹ́lẹ̀ yóò pa ṣẹ̀rí ọ̀sìn ọ̀gá ah, ẹ wọ́n jọ ń jà ìbínú ní rọrùn ẹ̀mọ́ pa nù àmọ́bíta ẹgbẹ́ ìjà ó dá lẹ́gbò lẹ́gbù ó dàbẹ̀ ẹ̀kọ́ mọ̀ ẹ̀kọ́ ìpáyàn àwọn bọ́ọ̀lù àwọn ẹja bọ̀bọ̀ àtàkà yẹn tó fi ṣọ́ dáadáa pé àwọ́ èyí ó sọ lónìí ó kàn fún ọ̀rọ̀ gbé pàà òdìgbé ti nímú imú yẹn ló ìfọwọ́ àtẹ́jù parí máàjì tó bá àtàyẹ́ ló kàrí ọkà ẹ balẹ̀ pé kò lè rójú láti gbó tó wá ti fi ọjọ́ kò bá kú kìí bá rìn ló bá kú ó dà sí ẹni bó ṣe kí ni ọ̀pá ẹlẹ́ẹ̀kẹta ni ó ṣe é ṣùgbọ́n ẹ̀yin bẹ́ẹ̀ kọ́ lé ní báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàn dá síbẹ̀ ṣọ́ra ẹ̀jẹ̀ kẹ́mọ̀ kọ́ bẹ̀rẹ̀ sáìtì yẹn ọ̀nà ilé ẹnìkan ní tẹ́lẹ̀ nìkan tí mo dé láàbò kan òun sí ti bá ti jú ìjọ̀nà lé kò mọ̀ pé wọ́n ti oúnjẹ fáàmù lè kó tó lọ ṣiṣẹ́ kò mọ̀ pé nìkan ti wá ẹgbẹ́ kan ga sójú ọ̀nà ní sáìtì táwọn bíríkì lábẹ́ lò alẹ́ nígbà fi jù à oko rẹ̀ tó bá kú ṣàgbọ́n lórí kílò kan ẹni ìlókó bẹ̀ wọ́n ló má ṣùgbọ́n òun mọ̀ pa ó ṣe ṣùpáàlù ó tọ̀tàn òrìta lẹ́gbẹ̀tàǹgá àwọn méjìlá ìlúgbẹ̀ tá lórí ẹgbẹ́ ẹni lórí ẹgbẹ́ oní òjẹ̀jọ́ ẹni tó kú yìí tòlóra ẹ̀sọ̀ wọ́n ṣe sáìtì ilẹ̀ Islam kálílẹ̀ ìṣẹ̀rí àláwà kálífò jẹ́ ìtàṣòwò agbẹjẹ́mọ́wà fún ó bá ìrẹ́ṣẹ́ eyín kan tọ́jọ́ ó ti níye tó jẹ́ eyín kan ti níye ànábìtìkọ́ yẹ eyín kan ẹ̀tọ́ gbẹ̀yàn létí ànẹ́bì sọ yí ẹ̀ ẹ̀tọ́ sọ yí ẹ̀ e. gbogbo nǹkan tó bá ti jẹ́ pé ẹlẹ́yọ kọ̀ọ̀kan lára odidi èèyàn bí lára owó odidi èèyàn ló sàn tó rá náà pé méjì tó gé èèyàn owó odidi èèyàn bí odidi èèyàn torí pé ò pé méjì àmọ́ ó fọ́ ojú kan ó pé àwọn ikọ̀ ọrụ gbogbo ẹ̀ níṣẹ̀rí àtúnṣọ tó bá kan rí egun báyà ó ti gbogbo ẹ̀ níṣẹ̀rí àtúnṣọ yẹ tí ni ó kan oṣù ẹni tó kànyàn níbi ti jà ó sanwó ọlọ́kadà ní lọ tó kànyàn tí ó gbogbo kí ni ìyẹn ló ti wà nù àwọn

lọ́wọ́ ẹni tí ò ní láti gbà fẹ́ni tó wí òwe àwọn lágbàwọ́ ń gbà kan fàkúnnà hmm? alàdáàlìká orí ìṣesí ìláwà kátà bá àtàlọ́ òlé ìnà ọ̀súnà mẹ́rinà títí tọ́lọ̀ fi wá gbé òjíṣẹ́ kan dìde láàrin wa náàrífù náà sàbáhù wà sídìkọ́ a mọ̀ rẹ̀ a sì mọ̀ dójú ẹ̀ pé tí ìdánẹ́bí ta fi pé ní kí ni alẹ́ amin ẹni tó ṣe fọkàn tán wà àmẹ́rẹ́ tàbí mo ti ṣàlàyé wà àfá àpapọ̀ a sì mọ̀ ṣàmójúkú ẹ̀ fọ̀dà áánẹ́ ìlàlọ́ ìlìnà wà ìdàkú ó pè wá lọ́sọ́dọ̀ ọlọ́run wà min dúnihi min al-hijara wal awtan àwa bọ́ wọn sílẹ̀ apá wọn ti gbogbo tàbíǹsì àwọn àtàwọn bàbá bàbá wa tó yàtọ̀ sọ́mọ̀ yẹn nínú òkúta àtàwọn òṣà wà mẹ́rọ náà bí sídìkìlì hadi ó pa aláṣẹ ká máa sòdodo ní ọ̀rọ̀ wà dá ilẹ̀ àmọ́nà ká máa ní alùkáwà àmọ́nà kálámọ́nà wà sílásẹ̀ àríhàn ká máa sẹ́bí pọ̀ wà ó sì lè jìwà kájá aládùúgbò dáadáa síra wa ànábì ní la yu'min wallahi la yu'min kò nígbà tó sáni mọ́nlámiyá mẹ́já rúhú bàbá ìkọ̀wọ̀ gbogbo ẹni tó ṣe wípé aládùúgbò rẹ̀ ń bọ́ kan balẹ̀ tí sùta ọ̀rẹ́ tábúrú ọwẹ́ ànábì ní kèṣe nígbà tó ah, ẹlẹ́rìn àbá ẹ̀kìsàmà rẹ̀ àbá ìyá kẹtì wá kúnlẹ̀ ilé ti kúnlẹ̀ kílẹ̀ tó mọ́ ọwọ́ yẹn ti di kan dá ọmọ yẹn wọ́n tọ́lá párò wọn ó ti wú ẹnìkan lọ́wọ́ pa wọ́n lórí pé ó mọ̀ kan máa fà ń kú lánàá wọ́n á lọ bá bàbá gbé ẹ̀dá kan àbá ọmọ yìí kan ní kí wọ́n tó dé bẹ̀rẹ̀ kan kí ló tẹ̀lẹ̀ kí ẹ sọ́ sí kankan wọn kò ní ẹ̀dá ẹ̀rọ lọ lẹ́kẹ̀ẹ́ tó débẹ̀ ló ti lọ. Ìgbà tí wọ́n dé ọmọ ti ń gba bọ́ọ̀lù. Bá àpá ń kọjá lọ làdúgbò àdúgbò wa ń kúnlẹ̀ kí. Àbá táàrí wọ́n ń bẹ̀rù aburú ọwọ́ ẹ̀. Tọ́mọ̀ kan bá ń lọ ọkọ̀ ọmọ rẹ̀ ṣeré. Fàtáì! Fàtáì! Kò tún nílé sọ́kẹ́ bàbá ṣeré òpó sọ̀rọ̀ júmọ̀ ní kò túnmọ̀ jẹ́ pẹ̀lú ẹ̀kú. Má

Àpapọ̀lọpọ̀ àwọn àgbà tí ó ní kí ní ọlọ́wọ́nú àwọn àgbà wọ́n jẹ́ tó kú mọ́ wọn nínú. Àwọn ọmọ jẹ́ ń wò ipò dangan wò. Ẹlòmíì ọba tó jókòó lórí ìjókòó yóò lọ́dọ̀ bá lẹ̀ fún. Ọba yẹn ò ní lè dìde mọ́ lórí ìtẹ́ ìdí ẹ̀wọ̀n ìtẹ̀lẹ́. Bàbá ọkọ̀ ẹ̀ dìde, ẹ̀bùkọ́ ba ni kò ní jẹ́ káwọn èèyàn mọ́ èèyàn bá ń kí ilé ìlànà ìjòrò ìgbà tí gbogbo èèyàn bá lọ tọ́ ní wà sí owó mọ̀lẹ́bí tó ń sọ lára àwọn olè àwọn kan tó wà lẹ́kùnlẹ̀ kan èso ìgbésẹ̀ àpò ilẹ̀ bá ń pè wá tó bá délẹ̀ yóò àwọn aláṣẹ ẹ̀sùn tó sábà kún sí lọ lọ lọ mú àpò wa kan wá ọba wà ti jẹ́ bọ́ba jírò ní ó tó dé bọ́ba jírò torí pé òun ló tó ìpínlẹ̀ tí ọba àti olùkọ́ba jírò ọba pé ọba kọ́ tó tó ìpínlẹ̀ bọ́ba jírò ìyẹn tó bá lẹ̀ fọ́ ọba wọ́n tún wá sọ pé wọ́n bá jírò èèwọ̀ ní kèé tọ̀bálẹ̀ pọ̀bá jọ́nà wọ́n bẹ̀rẹ̀ ìwọ̀ ni tí wọ́n báwọn ìjòlè náà àti ìjọbalẹ̀ pọ̀bá àmọ́ tó fi ìjìmẹ́lẹ̀ ọba ní ó pùn ọmọ sọ ìran ìjọbalẹ̀ pọ̀bá torí wọ́n máa bẹ̀rù pé bọ́mọ ẹ jẹ́ kó tó ti fún wọn ní kéré ṣùgbọ́n wọn gbàgbá yóò pẹ̀lú àwọn ọmọ ìlú olùsọ yìí mo kàn pé kó yé wa ní ní àsọdùn wípé àwọn mùsùlùmí aláàánú ni wọn wọ́n lé àmọ́sí ìdókò ọmọ ìlú mọ̀láìka sọ́ọ́rì níṣẹ́ kò ṣí tí ó kà tó ń ṣọ́ọ̀kì ẹgbẹ́ṣẹ́ kò ṣì lé wọn lórí tí wọ́n pa á mú ọlọ́bìnrin tó wù mí ni pé káwọn ọmọ wọn wọn tí wọ́n ti mùsùlùmí tẹ bá sì pa àwọn ilé àwọn ọmọ tí ó ṣẹ̀dùn láàmù tọ́ìsì lónìí ó wà sábẹ́ àrẹ́jà kẹfẹ́rí wo ló wà tọ́ìsì fún ọmọ rẹ̀ kó sí ẹ̀dọ̀ ọmọ rẹ́díò ń fi ẹ̀rì wọ́n pè lóbi tọ́ìsì

kí mú yẹn wá ogun wà lórí asọ́rin iná nìtẹ̀lé sáré dáàkì lẹ́tà fún wọn lọ sí ibi ogun kan ó wá àtọ́ǹgbọ̀ àbí àlọ́bí wá sùn lábẹ́ ìjì kèbèrè yẹn wá dé Allah ìyẹn pọ́lá ní ó gbà múlẹ̀ àwọn ọ̀rẹ́ kẹgbẹ̀ ìdájábọ̀ ànábì bá mú jáde ta ni ó gbà wọ́n náà lẹ̀ kí láti kí ló sọ bá dẹ̀ bí kún kún kí ló wá dáhùn ẹni yẹn dàbá náà ni wá mú dáhùn ó wá ní ó wá sọ jẹ́ oníwà pẹ̀lẹ́

gbogbo ní jẹba tí ń bọ́ ọmọ lẹ́yìn rẹ̀ jà tí wọ́n bá mùsùlùmí jà owó ní bá wọn kó pa ń bẹ̀ àmẹ́sìn rẹ̀ yìí owó nígbà Oni Anta Kabir wá sí Kabir. Èèyàn ńlá ni ó, ọmọ èèyàn ńlá náà ni ó. Ṣùgbọ́n kí ẹni mọ̀ tó sọ pé kún Abidá sí ẹ̀sìn náà jẹ́ ṣùgbọ́n tí wọ́n kàn bá lọ bẹ̀rẹ̀ pé ànábì sí ilé ànábì ò pa Owa, kò tó ẹgbẹ́ wa lọ sọ́kọ́ láti lọ́wọ́ ògbà ìrìnlẹ́wò. Ẹ̀sìn mọ́ náà lọ, ṣùgbọ́n òun ṣàdéhùn pé òun ò ní bọ́ ọjà mọ́. Òun ò sì ní bá wọn kó pàǹtí jẹ́ láti bọ̀ ọjà. Ọlọ́mọ àgbà ìrọ̀lẹ́. Abáná náà bá àwọn lábàdá mẹ́rin ọjọ́ ìjà sórí. Orí, mo láti ibi tá a fi yà lọ́nà ọ̀rọ̀ tí jáàpàrù sọ fún ọba rómi alìnàjáṣì torí náà ní tí ó náà ẹgbó tí jáàpàrù sọ tó jẹ fún ọṣá náà fi ṣe ìjírá lọ yẹ́wò lọ sí habasha lọ sí Ethiopia omi kí ló rí ẹ̀hẹ́ ẹ̀nà òṣèlú sọ fún mi kí wọ́n kọ̀ ni kí ló náà fún ọyọ́ ó ní kún kọ́lọ̀ àkílì àkílì àkílì kún kọ́lọ̀ àkílì títọ́ sọ bá rẹ̀ bí ó ní kún ilé àti nígbà bá bí mọ́dá ní o pẹ́ta ní ó alẹ́ lọ́wọ́ kún kọ́lọ̀ àkílì jẹ́ ẹni tó dáa jù nínú àwọn tí ó ní dàgbà wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtẹ́jú. Kọ́yìnrọ̀ àtẹ́jú á fi òdìmúdà lọ. Ẹ̀mí rẹ̀ yẹ gbójú àlọ́ àmì. Tàbí ọ̀há gbà wọlé kún ní kẹrẹ́rọ̀ àti ìjáàtò pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mọ̀ rọra òjò. Àlẹ́rìn máa fi àti ìrọ̀pá. Ẹ̀wù wọn àzẹ́bì ní tó jẹ́ káwọn jáfà ní àwọn òfin fún torí ẹ̀sùn yẹn. Tó bẹ́ẹ̀ náà làwọn náà ẹgbẹ́ wọn máa bèèrè sí àwùjọ tá àwà ilé bẹ́ẹ̀ ni ó le ṣùgbọ́n mú wà lẹ́nìká gbogbo wọn ó padà gbọ́ wọn ó fi padà gbà bí wọn bá gbọ́ ọmọ wọn ó gbọ́ àwọn ọmọ wọn ó gbà bọ́mọ ò tí ó gbà ọmọ wọn ó ló gbà kọ́n xeyìrọ̀ àìní كن خير آخذ كن خير آخذ كن خير آخذ كن خير آخذ كن خير آخذ كن خير آخذ bàbá délé ń bèèrè lọ́rẹ̀ olóòjẹ́ rántí kàkà kó lọ máa rántí ní ìtorí ìjọba dákùn mọ́jẹ́ òtàtù rẹ̀ sí níwọ̀n àwọn ọ̀rọ̀ àjọ àpọ̀lọ́mọ́ ìjẹ́ òtàtù rẹ̀ sí pé iye òjé máa fi iye ṣe mọ̀rọ̀ ọjà ọlọ́pàá àwọn àtòrí àsìkò lọ́rọ̀ kan ṣáá àwọn sọ̀hábà ibi tí mo ti lọ ní pé hàmà látòlè wá háyì àwọn gangan ní kùránì tó sọ̀kalẹ̀ fánàbí àwọn ànábì kọ́kọ́ kàfún tí mo fi lọ sínú súrọ́sì jùmọ̀ pé wúwà lẹ̀bí bá aṣọ àti omi yí náà rọ̀ súlá ní ó yàtọ̀ àrẹ́ ìmọ̀ ayá sì yí ní ké kí ní fọ̀ wọn mọ́ lálàyé bá ti ń ṣe lápàárọ̀ kúrò níbi gbogbo àwọn ìwà yẹn yùzà kí ń kúrò níbi ẹbọ wàyò alèmọ́gbọ́gbọ́ lè fi báábá ní ń kọ wọn ní kùránì gẹ̀gẹ̀ ọ̀tọ̀ ní mú kàmúyàn ọ̀tọ̀ ní kàtún kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀ ìyẹn ṣe ṣe máa lọ rí àlẹ́bì láti lọ kọ́ ẹ̀kọ́

mọ́ṣíwá lọ wọn láti wá máa jẹ́ náà a sọ pé ní kúrà tẹ̀lé mọ́síìnì ọ̀kan nínú wa ti ń gùn àwọn pé mọ́síìnì òní kìí ṣe mọ́síìnì ìgbafẹ́ tàbí dìfáà ìjẹ́ imú rẹ̀ ó dá lórí mọ́síìnì yẹn kò fi ṣọ̀kadà ṣùgbọ́n gbogbo wàhálà àkùkè gbódò rẹ̀ dá lórí mọ́síìnì ẹ̀wọ́n máa nìyẹn èṣù kọ lọ́gbọ́n débi wípé kò gbé nígbà tá à ń ti tẹ̀síìrì lọ́wọ́ fáwọn èèyàn mọ̀ fura tá a ṣe jáde báyìí tá a ń jáde lòun náà jókòó tó wọ̀ tó wọ́ sí ó ṣeéṣe kó ti máa bá ẹ̀ ó bá ta ń náà lọ ẹni tí ìwò òun gba àjọ jáde ni ó fẹ́ gbé lọ sí ìyẹn lọ́wọ́ ní ẹni ọlọ́run bá gùn áásín kàmọ́ àgbáná wà láì sí mi ìrántí wí ẹ̀dùkan wá kó 5,000 fún mi ẹ̀dùkan wá fún yí ló fún wọn ní 30,000 àti ìrántí sọ fún wa sábárẹ̀ èèyàn náà kó mú wá gbogbo aná làwọn ẹgbẹ́ ń sábà já tuntun ìyẹ̀wò ọlọ́wọ́ ní ṣe inú sì sí bí ẹlòmí bẹ̀rẹ̀ tó nìkan ló ní ìbàjá jù mọ́tẹ̀nú ọlọ́run tàbí wọ́n ìlú ọjọ́ àmọ́ kò ní jẹ́ pé gbàmújẹ́ báyìí ni dáadáa tí ó fi ṣe inú ọdún náà nìkú náà rẹ̀ pọ̀ sí ọlọ́run tó ṣàánà ọkùnrin tó fẹ́ fún òyìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́sọ̀ pé mọ́kùn ní ìkankan àwa náà ń kọ́ àwa náà ọlọ́run sàánà wà kò wá ní jẹ́ ká burú báyìí ṣẹlẹ̀ sí wa dáadáa wọ́n lékún èyí tó sì ti ṣe ọlọ́run ti ṣe ó bàjẹ́ àkàmọ̀ tí ọ̀sẹ̀ ń ṣẹlẹ̀ èyí tó kù fún ó fún wa ní lé fún wa ń gbangba kò sí tó burú àwọn tó mo lè bẹ́ẹ̀ mọ́wó jáde àbí ẹ̀dọ́ rẹ̀ mú wá bàbá wa lọ́rọ̀ ṣé orúkọ yẹn ọlọ́bẹ̀ yẹn ṣó tẹ́yìn lọ́rùn orúkọ gidi ni bàbá wa lọ́bẹ̀ wọ́n fún wa five hundred naira wọ́n mọ̀ owó tí àbá ara mo dá sí ìrọ̀ akéwùsọ́lá àwọn bàbá akéwùsọ́lá one thousand sánú àbá àwọn ìmáàmù wa wọ́n fún wa ní èlò ìmáàmù ìkìlú wa two thousand àbáwa ọ̀rẹ́ tí ló bá bá tóbi lọ ìfọ́nà oríjì àbá tóbi lọ ìtajọ́ tó ta òfin ọdún tó lọ sí ìdílọ́ ní ìdílọ́ no olólo ọ̀rẹ́ olólo iṣẹ́ ìkókun adúbàdàn wá tẹ́ra ọlọ́pọ̀ orí jọ lòlò olórí ègbò ilẹ̀ pa Owó tó tó di ju Nàìjíríà ọ̀sán. Twenty thousand naira. Ẹ́ wọ́n ti sẹ́yìn twenty thousand. Ẹni wọ́n ten thousand. Àkáǹtì àdáná ti yẹn lọ sí twenty thousand. Bàbá wa bá tilẹ̀ bàbá wa àbá wa sábà. Ẹ̀yin là ń bẹ̀ẹ́ lórí òkú lẹ́yìn lẹ́yìn wa. Táwọn akọni lẹ́sìn. Ṣùgbọ́n ìlẹ́kọ́ wa lọ́sí, wà láàrín àwọn náà kò lórí ẹ̀ lọ́wọ́ ìgbà ní ìbàdàn. Oníṣẹ́, àwọn ọlọ́pẹ́ ẹ̀kù, oníṣẹ́, àmà ẹ̀jẹ̀ ẹlẹ́rọ orílẹ̀, orílẹ̀, ọlọ́run sàánú wa, gbogbo àtàbílẹ̀.